àwọn afáfin ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ wípé ẹni tó ṣe mistake tó súnmọ́ ìyàwó rẹ̀ tàbí tó ṣe nǹkan kan tó arántí tó jíṣẹ́ lọ́sọ̀lá nínú àwọn sàbí rọ̀dí àlọ́ àni tó jíṣẹ́ lọ́sọ̀lá sọ́lám sọ wípé yóò gba ọgọ́ta àwẹ̀ ó ní èyí tó ní tí wọ́n ṣe lọ́ràn yẹn gan torí bá ń gbani kọ̀rọ̀ mi ọ̀bọ̀nyà ọgọta ó ní a kò sí nǹkan kan òjíṣẹ́ náà nke kí wọ́n gbá nǹkan jọ fún kó fi san kìí ṣe pọ́ màmá torí màmá ni kí ló ń pariwo ìparun dé bá wọn ìparun dé bá òjíṣẹ́ kí ló dé kí ló dé ó ní tó torí fún ẹni tí ó lè kóra ró ṣẹ̀rẹ́ ọkọ ẹni tó lè kóra nínú oṣù Ramadan kó dì mọ́yàwó rẹ̀ kó bá ṣeré torí kí ẹ̀mí ó fi lè balẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ wípé òun o bíi gáàsì àti nẹ́ni kọ́mọ́tì ìsúnmọ́ra ni kí ni ó conflagration yóò di náà ni wọ́n máa yí pé ara àwọn ẹgbà tó lè jíṣẹ́ náà àti láàmì kò ṣe kókó rárú. làwọn fi béèrè lọ́wọ́ ìyàwó Aisha sáde kíìsì obìnrin nínú Ramadan ìyàwó wa sáde kíìsì ẹnu Ramadan wọ́n lọ bá wọ́n ní wọ́n ní òjíṣẹ́ náà níbẹ̀ ni ah, wọ́n tún lọ bá wọ́n ò béèrè dáadáa. Ah, alójíṣẹ́ ńlá máa ń mi inú oṣù Ramadan tún lọ béèrè iṣẹ́ náà ní ah, ọba jù yín lọ ìyá Aisha fi sọ wípé ó ní control lórí ara rẹ̀ ju gbogbo wa lọ torí wípé kí kọ́rọ̀ tó débi wípé yóò di wàhálà òjíṣẹ́ lọ́wọ́ àṣìlá mọ gàgá yìí sọ ọmọdé tọ́lá mọ̀ ìpè rárá o. òun ò ní kọ́ńtrólù òun tó ti di pé ń bá ìyàwó rẹ̀ ṣeré ìgbàgbé òsè ni ó lè kọjá àlà débi wípé yóò wá súnmọ́ ọ ní kó ṣe kí ni kòkòrò àrò sádẹ́nu lè zẹ̀rẹ̀ à akọ́dí ni torí wípé kọ́ má bàa ṣe ń tí ò lérò ṣeré agbé nǹkan tó pọ̀ báwọn ó gbé kalẹ̀. láti fi ṣe kíni láti fi ṣọ́ wa. àwọn oṣù ọ̀wọ̀ wọ́n fẹ́ ká ṣọ́ra nínú rẹ̀ kí nìdí pàápàá jùlọ ti Rajab láti fi pàjùbà ni tá a bá kóra ró fòfin ọlọ́run ọba subhanahu wa ta'ala àti gbé nǹkan àti lọ́ nǹkan síbẹ̀ yóò ṣe kí ni yóò rọrùn àti lọ́n tí ọba adẹ́dà ń fẹ́ sínú rẹ̀ ní tìpáyà rẹ̀ yóò rọrùn. òjíṣẹ́ lásán àṣọ làwọn ń pa kíyèsí wá sí lẹ́nìí announcement wa pé òǹkà nàìjíríà o ṣàbán ti bẹ̀rẹ̀ lẹ́nu òní ni first ṣàbán òní ni ijó àkọ́kọ́ oṣù ṣàbán. kí ni pàtàkì oṣù yìí oṣù tá a wà nù rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó pe àkíyèsí wá sí i ó ní. شعبان بين رجب ورمضان oṣù ṣàbán oṣù tí ń bẹ láàrin rajab àti ramadan ṣáàmà ṣáàmà sàbí ọmọ ni wọn mà ṣùgbọ́n kí ló wọ́n fẹ́ pe àkíyèsí wá sí. ọ̀wá ni kì í ṣe ìwé nìkan. يغفل الناس في عنه àwọn èèyàn wọn máa ń ṣe àbìkítà kúrò nínú ìròrí ọmọ ẹdẹ ènìyàn ẹ jẹ́ ká kúkú ṣe ń ta ṣe nísìn ká jẹun ká ṣe ká gbìyànjú ń tábà ṣe torí oṣù Ramadan ń tí ó tèmù wa òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá ń pè àkíyèsí wa sí kí ló sọ. ó ní turfa'ul a'malu ila rabbil alamin wa huwa sha'ru turfa'u fihi al-a'mal ila rabbil alamin. oṣù yìí dẹ̀ ni oṣù tó jẹ́ pé iṣẹ́ tá a ṣe lọ́dún. mùsùlùmí ni wọ́n gbé lọ́ọ́ fún jábọ̀ fún ọba adẹ́dà. ìgbà wo ni wọ́n ń gbé sẹ́sẹ̀ lọ jábọ̀ fún ọba adẹ́dà. khamis ọjọ́ khamis àti mayu, kò rú wa lójú ọ̀sọ̀ọ̀sẹ̀ ìjọ khamis iṣẹ́ tá a ṣe nínú ọ̀sẹ̀ wọ́n lè gbé fún jábọ̀ fọba adẹ́dà òjíṣẹ́ náà sàn sọ́la wọn pa kíyèsí wá sí iṣẹ́ tọdún náà inú oṣù yìí òun ni wọ́n máa lè kó àpapọ̀ iṣẹ́ tá a ṣe lọ́dún wọ́n lè máa kó jábọ̀ fọ́dà táwọn pé gbogbo eléyìí àlàyé wọ́n yìí ń pè àkéèsì wá sí wọn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ ńlá yorùbá ní ọmọ ẹ̀yẹ bọ̀ lápò ní. gẹ́gẹ́ bí ṣe máa ṣe ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní mara lè àrùbà nǹkan mẹ́rin làwọn èèyàn fi máa fẹ́ bìnrin ó lè jẹ́ pé torí ọ̀rọ̀ àlàyé wọ́n fún wa ní ìbára ni wọn ò tí ì fún wa ní ntí wọn kí ló jíṣẹ́ lásán àṣìlá wa sùn. ìwọ olùgbàgbọ́ òdodo tọ́ọ̀bà fẹ́yàwó fún àlékà bí dáàtì dín tọ́ọ̀bà ti yẹ̀ dáa ẹlẹ́sìn ní kọ́ fẹ́ o ẹ̀sìn ni ó jẹ́ kó múmú jù nígbà àyà rẹ o tọ́ọ̀bà ti yẹ̀ kọ́ ọ má bàa sẹ̀sìn kó o lè bá a rí oríire tá níbi ìgbéyàwó kó o lè bá a rí bẹ́ẹ̀ náà ni ti ṣàmánì torí wọ́n rí i pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kèé ṣọ́ oṣù míì nínú rẹ̀ yìí pé á oṣù yìí òun fẹ́ gbà àwẹ̀ rẹ̀ bíi ti ṣàbàt oṣù tí ì ṣe àwẹ̀ rẹ̀ ṣọ̀ranyàn kọ́ á máa ṣọ́ oṣù tí rọ́jà bù dídà ó ti fẹ́ tán ọwọ́ tán kọ́ á máa ṣọ́ oṣù torí tí gbogbo òun ní fi ń ṣe gbogbo èèyàn torí ti ṣàbàt kò é sọ oṣù míì bẹ́ẹ̀ torí kíni torí pé gbígbà àwẹ̀ nínú rẹ̀ wọ́n wá rí i pé ìsábà máa gbà àwẹ̀ nínú oṣù yìí ṣé ọmọ pé lórí àwọn èèyàn ṣe bí dìmẹ́ndìmẹ́ ní bọ̀ yẹn ní Ramadan àkókò sì fẹ́lẹ́ ìsinmi kákókò pa gbogbo ẹ̀pọ̀ nítorí yẹn tó yẹ pé ìyẹn òjíṣẹ́ náà sàásùlà ní ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn máa ń ṣe àìbìkítà nínú oṣù yìí ṣùgbọ́n oṣù yìí o láti fi yé wa àìníyà rẹ̀ ìpàtàkì rẹ̀ gbóṣù yìí ṣe pàtàkì tó. sọ yẹ pé tọba adẹ́dà bá ti mú adóṣù náà kárí dé oṣù náà kí ni ká máa ṣe jù wọ ọba adẹ́dà Ramadan là ń najú wò lọ́ọ̀kan yìí o mọ́sà tí ó tẹ́jú ẹ̀mí wa o káwárí gbà ní bí o ṣe fẹ́ èèyàn ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ torí pé àìmọye èèyàn àwọn kan ti jáde láyé lánàá àwọn kan ti jáde láyé láàárọ̀ ká tó débí àwọn kan ti jáde láyé kò sí ní tá a fẹ́ ṣe sí ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ ntẹ́yàn fi dúpẹ́ fún ọba adẹ́dà tọ́ba fún yẹn ní ìkẹ́ òní wípé èèyàn á tù ọ́ máa ṣe gbìyànjú kò kárí láti ṣe kínni láti pa òfin rẹ̀ mọ́ láti ṣe ní tó ń fẹ́ kí àsìkò tó fún yẹn kó lè bàa lálùbáríkà torí gbogbo àsìkò tá a lò tá a lò láti fi wójú ọlọ́run ọba kàsárà ni àdánù ní fẹ́dà gbogbo àsìkò tó lò tó lò láti fi wójú rẹ ọba rẹ̀dà àdánù ni ni wọ́n fi ń sọ pé àsìkò bíi dání tó o bá lò láti fi gé nǹkan yóò máa gé ọ ni. ni àfa ńlá nù àsanilubasari ló fi sọ pé ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíbẹ̀rẹ̀ àpapọ̀ ọjọ́ ni ayamu majmu tọ́jọ́ kan bá ti lọ tàbí sẹ́kọ́ndì kan bá ti lọ ọ̀ǹtán díẹ̀ díẹ̀ nù tó fi tántán tó fi tánkó tóńgbà tó wà yìí wọ́n fi ṣeré min husni islam ilmari tarku ma la ya'ni ntí fi dáa jù nínú ẹ̀sìn èèyàn òní pé ntí ò ní mú àlékún bá ọ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà kò kóra ró fún. òṣèlú àṣàlà ni àwọn èèyàn máa ń ṣe àìbìkítà nínú oṣù ṣùgbọ́n o oṣù yìí ni wọ́n máa ń lè gbé iṣẹ́ ẹ̀dá tọdún náà lè máa gbé jábọ̀ fọba dẹ́dà kí lóun máa ń ṣe. ó ní wa uhibbu an yurfa amali wa ana sa'im. èmi fẹ́ bí mo ṣe fẹ́ ẹ ti ọjọ́ àlàmísì kí ló fẹ́ níjọ́ àlàmísì ó nítorí pé ọjọ́ ìhun ni wọ́n ń kojú iṣẹ́ ọ̀sẹ̀ lè jábọ̀ fọba adẹ́dà òun máa ń kóun wà nínú àwẹ̀ torí jàǹbá lè gbé iṣẹ́ òun jábọ̀ fọba adẹ́dà kó lè bá a síjú àánú wò torí pé kí ni kò sí tí máa mú kí èèyàn ní ìsúnmọ́ ọlọ́ba adẹ́dà bí àwẹ̀ tí èèyàn bá gbà bó ṣe yẹ kó gbà kí nìdí ọba adẹ́dà ń sọ nínú hadith qudsi ó ní gbogbo sẹ́tì ọmọ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe olùgbàgbọ́ òdodo tó bá ṣe tí ẹni olóńdìwọ̀n tá a bá kírun ọ̀ràn yẹn ní jàmá kí ni ògóńgó lára tá a gbà. olóńdìwọ̀n tó o bá ṣe lé olóńdìwọ̀n ó ní ṣùgbọ́n àwẹ̀ tèmi làwẹ̀ èmi ní sẹ́ni tí ń gbà lẹ́sàn torí mi mọ mẹ́ntì ń gbàwẹ̀ ọba adẹ́dà òun lọ mẹ́ntì ń gbàwẹ̀ kid òjíṣẹ́ lọ́sàn àti náà wọ́n á là fún wa bó ló ṣe là ó ní kì í sáwẹ̀ àwẹ̀ é ṣe imsak ani sharbol ak pàkóraró àjẹun àsúnmọ́yàwó àmú èyí kí ògóńgó àwẹ̀ o. a gbọ́dọ̀ ṣe yín ọ̀ràn yẹn ni but kí ni súkẹ́súkẹ́ tí wọn fi ní kí a gbá àwẹ̀. ó ní pé ká kóra ró kúrò nídìí ìbàjẹ́ gbogbo ntọ́ba adẹ́dà ní ká ní ṣe ní sọ̀rọ̀ sí àti níṣe sí ká kóra ró fún a ṣe kí ni máa kó bẹ́ẹ̀ mi tí ìjẹ́kẹ̀mí ó wúlò fúnra rẹ̀ dépò pé yóò wúlò fún ọmọlàkejì kí ni wúlò fúnra rẹ̀ ní òun ni wípé kí ẹ̀mí torí engine ni kó ti ara súnmọ́ lọ́hùn kó ti ara wa kó ti wá kó drive rẹ̀ láti súnmọ́ lọ́hùn ọba kó má lè jìnnà sí ọba adẹ́dà ìtẹ̀mí wà fún kó gbà wá níyànjú láti ṣe kíni láti ṣe tí ọba adẹ́dà dá fún ara dá fún ntẹ́mi wà fún tẹ́mi ọba ti ti èèyàn láti súnmọ́ ọba adẹ́dà ẹ̀mí burúkú nù. nínú tí máa ń kó bẹ́ẹ̀ mi. òní kó wọ́n mọ̀ ní òǹdíwọ̀n oorun tóorun bá ti pọ̀ tí ò ní òǹdíwọ̀n yóò máa kó bẹ́ẹ̀ mi. ẹ̀mí ò ní ní àfọ̀mọ́. ìwà fi oorun dun ẹ̀mí kèé sóun nìkan ni kò tí ì tó àyàfi ká ṣe láti fi wójú rẹ ọba adẹ́dá nìkan. ló fi sọ pé rubba qa'im laysa lahu min qiyamihi illa as-sahar. àìmọye dìde dìde lóru tí ń dìde lóru kò ní gbàlá rẹ àkàkà látara tí ń dìde tí ń dìde ọkàn ṣàìsùn lásán ni subhanallah. nínú àwọn sálàf àrí láti bíi ìdajì òru báyìí tílẹ̀ ó fi fẹ́ mọ́ tí wọ́n fi pàṣùbà rákà méjì péré lókì kí ni wọ́n á sọ ń gbò kírun tán wọ́n bá dẹ̀dà ẹnu mi ọ̀gbá yìí pé kó o fún mi lálejò ńlá torí kí ni mo ṣe tọwọ́ tẹ̀ ntí mo ń gbé ọ̀ ni wípé má sàá mú mi wọ náà. má fìyà aná jẹ mí ẹ wò gbàtó ti dìde títí ń bẹ nígbà tó bá dé dàtí ń sọ nípa wọn onítẹ̀tẹ̀jẹ̀ fájùnú bùhún ẹnìnàmọ́dájẹ yad'una rabbahum khawfan wa tama'an. wọ́n kó ẹgbẹ́ wọn wọ́n kó kúrò ọ̀gàn kúrò nínú lórí ibùsùn. wọ́n gbé kúrò lórí ibùsùn ńgbà àwọn èèyàn ń gbádùn oorun àwọn ń ṣe tàkàrà níwájú ọba adẹ́dà dáríjì ní bó ṣe yẹ ká ṣe bóòlù ṣe yẹ ká ṣe ka Quran bẹ ká máa ṣe kíni ká máa jíròrò tọ́ba tá a bá pàdé àyà ká tọrọ tá a bá pàdé àyà àyà ká sá pẹ̀lẹ́kún kódà nígbà míì ó lè jẹ́ pé àyà kan ṣoṣo la dédi rẹ̀ tọ́gbà ń tà wà nù rẹ̀ mú àrà máa rìtúùtì ẹ̀ continuously. wọlé létí káròyé mi ọmọ kọ́ndíṣẹ̀ tí mo wà ìtọ́ sọ ń bí mo ti débẹ̀ báyìí ọba tèmi mu gbà mí. tó o bá gbà mí bo ni kí n sá lọ torí láàmú ni àlè máa àfọ wala mu'ti àlùmọ́mọ́nà wala yanfa'u dhal jadd minhu al-jadd ntọ́ba fún yàn kọ́sẹ́ nítorí gbà ntọ́ba fi dùn yàn kọ́sẹ́ nítorí fún yàn akitiyan alakitiyan kan ọgbà nkankan lọ́wọ́ rẹ̀ àfi kíni àfi tọ́ba yọ́nú sí yàn àmọ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ó wọ́pọ̀ nínú ṣe sí àwọn ẹni retán ti kọjá lọ tí wọ́n bá ti dé bi àyà kan tó bá condition state wọn mu kí ni wọ́n máa ṣe wọ́n máa repeat ẹ̀ wọ́n takú sí lórí ni wọ́n máa repeat ẹ̀. kìí ṣe lóru nìkan gbogbo ìwà tá à bá ti ń ka Quran torí kò sí déyàn fi jèrè ayé àti tọ̀run tọrọ yẹn fi gún régé tó kéwòn máa ka Quran gbogbo gbà bó o bá ṣe kà sí bẹ́ẹ̀ lórí ìké ọba adẹ́dàá ó ṣe sọ̀kalẹ̀ fún ọ sí ní ẹrú ọlọ́wọ́ bá kan nínú àwọn sọ́lá fọlọ́ bá fa rẹ̀ wípé ah, nǹkan lè mọ̀ ó lè mọ̀ kí ló dé ah, nǹkan ọ̀bọ̀ sí ni oníkọ̀ bọ̀ sí kò sí kuraani lẹ́yìn ọ̀yà lẹ́nu máa ka kuraani bọ́ọ̀ bá ṣe kà sí bẹ́ẹ̀ lọ́ba adẹ́dẹ́ ó sì sàánú rẹ̀ sí lọ́rọ̀ rẹ̀ ó sì gúnrégé sí ó lóun wá tẹpá mọ́ ní kíkà. Ah, òun ni wọ́n ń dà lóòótọ́ ọ yà òun lẹ́nu ọba adẹ́dà yà òun lẹ́nu bó o ṣe yà òun lẹ́nu láyé bí mọ́tà yà òun lẹ́nu fẹ́ gbangba ajọ́ gbẹ̀ndà kíámù. táàmù ń gbọ́ oríṣiríṣi báwọn ẹni ìsíwájú bí wọ́n ṣe mú kùránì lọ́kùnkúndùn àní gbọ́yé ní tí ó fún wa ní kíyàsù rẹ̀ báwa ṣe mú àwọn fóònù wa lọ́kùnkúndùn nísìn báwa ṣe máa ń tẹnpẹlẹ mọ́ fóònù wa bẹ́ẹ̀ làwọn ṣe máa ń tẹnpẹlẹ mọ́ kùránù ní kíkà tá kàgbà tá a ń gbé fóònù lóòjọ́ bóyá whatsapp borí bóyá linkedin bóyá facebook bóyá dis, bóyá gbogbo ẹ̀ báńbáńbáńbáń lọ kò ó kéré tápò kò ní kéré sí ẹ̀mẹ́wàá àbí bẹ́ẹ̀ kọ́. tọ́ba wa jẹ́ pé à ń gbé kuraani bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá lóòjọ́ à ń ka ṣíìtì kọ̀ọ̀kan mélòó la kàn á kà jùsì kan ntọ́ jẹ́ ni pé tá a bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó lè fẹ́ máa nira ṣùgbọ́n tó máa ti ń lọ sí i máa jù bẹ́ẹ̀ lọ ọmọ àyà kan dáwò ó ní mọyìnà òun parí kuraani la lọ́sẹ̀ kan mo ní a ìwọ tẹ pamọ́ béèrè bí àwàdà ó ní a ó ti mọ ọjọ́ márùn tí ramadan ò tó dé ó ń parí ẹ̀ lẹ́ẹ̀kan jọ mẹ́ta in fact bí ìbá ṣe wípé wọ́n ń pè é padà ó lóun fẹ́ ṣe bíi ti ìmáàmù Bukhari pé ìmáàmù Bukhari ti máa ń ṣe tábà ti sàlámù aleykum àṣùbà báyìí tọ́ṣà àzùkárì rẹ̀ tán yóò gbé quran yóò máa kà á ìgbà tí wọ́n bá ń ṣe á tí wọ́n bá ń pè òun mọ́gírìbì báyìí yóò parí quran kan nínú ramadan bí ṣe ṣe nù òru ramadan yọ òru kọ̀ọ̀kan yóò ka one over three quran ìdá kan nínú mẹ́ta quran yóò kà tó túmọ̀ sí pé òru kẹta ó sì kíni yọ parí Quran tí Ramadan bá ń ti ń tẹ́ báyìí ogójì Quranu rẹ̀ ò já létí Imam Bukhari kì í ṣe lárúbáwá fa kì í ṣe lárúbáwá kì í ṣe lárúbáwá kì í ṣe sàbí lùdẹ́lá àná kì í ṣe tábìlì rahimahumullah. <laughs> tí a bá ń fẹ́ sọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kódà aláìmọ̀ kankan tó o bá ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ báyìí a ní ṣáàlì rí nínú Bukhari kí ló fà bọ́ba adẹ́dà ṣe fàlùbáríkà sí fún tó. kí wọ́n ṣe kíkà lásán wọ́n ní ká kà ká mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀gọ̀rọ̀ wọ ò lẹskúùsì nísìn wọ́n tu sí ibo wọ́n tu sáwùsá ó ti wà ní gwari wọ́n ti ṣe é sínú yorùbá tipẹ́tipẹ́ tó yẹ pé tó ọba tiẹ̀ ká ètò ọba rú ọ lójú ń bẹ̀ ó lè gbé lọ síbo sọ́dọ̀ àwọn àfáà yìí pé wọ́n sọ báyìí níbí wọ́n sọ báyìí níbí wọ́n sọ báyìí níbí kí ni túmọ̀ rẹ̀ torí pé kí ni ọmọ lárúbáwá gẹ̀ ń bá ń kà á èyí ò tó fún un wípé kó wọn ó sọ pé òun ó tu àbí tó bá ṣe kí ni tó bá lọ béèrè lọ́wọ́ àwọn àfáà yìí pé eléyìí kí ni túmọ̀ rẹ̀ o àmú instant kan wá báwọn rí àwọn níwájú kaaba lárúbáwá ni làṣẹ ọwọ́ ń ká quran lórí ọtí ibi tó bá dẹ́rẹ́ àti sọ pé fi ìmọ̀nà fi náà sí. wípé àǹfààní wà fún ọmọ èdè ènìyàn lára rẹ̀ wọ́n ní ọba adédàgbà sọ wípé àǹfààní ń bẹ lára ọtí abájọ táwọn táwọn dókítà ń gbà mí tí wọ́n máa fi ń prescribe rẹ̀ fáwọn èèyàn yìí pé kí wọ́n mú ah! ìrun náfìlà mò ń kí tí mo bá ní kírun ìdílẹ̀ ọmọkùnrin ilé dìde lẹ́gbẹ̀ẹ́ mi bá sálámà mo ní sálámà àlékún wọ́n ní wàhálà kùsùlà mo ní Aya Quran èyàn é tu pẹ̀lú lárúbáwá mi tómi lásán èyàn ó fọ́lọ́ rẹ̀ ní bó ṣe wà ní. nípìlẹ̀ òun làwọn èèyàn ń tà tí wọ́n fi ń gbọ́ bùkátà àǹfààní tí wọ́n lọ́wọ́ à ń bẹ̀ wọ́n àǹfààní tí pé wọ́n ń tà wọ́n fi ń ṣòwò wọ́n fi ń ṣe kínní ni ọba adẹ́dà ń sọ ṣùgbọ́n ó tún ti wá lẹ́yìn rẹ̀ èyí tó wá síwájú ni wípé. Si ẹ má sùn márùn ún tẹ́ ẹ bá mutí mo ní lẹ́yìn rẹ̀ lọ́ba adẹ́dà tí wọ́n wá conclude lórí rẹ̀ wípé ọtí àti gbogbo rẹ̀ àti tẹ́tẹ́ ọ̀kàlọ́bù oyin ríjì sunmin ahmed sheitan ẹ̀gbin ni nínú àwọn ìṣesí àṣetán ọwọ́ á mú òfin wá tó parí gbogbo ẹ̀ ó ní òfin olómọ́ ọ sọ pé fọ̀ṣẹ́nibú ẹ̀ jìnnà sí ó ní Allahu Akbar mo ní bẹ́ẹ̀ ni mo ní àlè sọ pé a kàn máa mú ọ̀rọ̀ báwọn nínú Quran láì wá àlàyé lórí rẹ̀ ọmọ lábáwá ni àtìyá àti bàbá rẹ̀ lábáwá ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé tó o bá jẹ́ báwọn kọ́ ọmọ wa lọ sọ́dọ̀ àfáà lọ kéwú lá òkè èdè ni bó ṣe mú wa ó lè yàtọ̀ sí bí wọ́n ṣe tú tọ́ra àwọn àlàyé tí ń bẹ ní ìsàlẹ̀ rẹ̀ àti tó o gbọ́dọ̀ gbọ́yé ná kó o tó di wípé o lè gbọ́yé. wọ́n fẹ́rẹ̀ ti ṣàdúrà ah jazakallah khair bolo tí wa mọ ní nàìjíríà mùsùlùmí wa lù yín mọ tí o bá sí mùsùlùmí èmi wà bí mùsùlùmí wa lù wà mọ̀nà àwọn alápọ̀jù wa wà pa bó ṣe rí nu á wàá túmọ̀ rẹ̀ á ronú lé lórí kí ni ń sọ kí ni implication tá a kà yìí kì í ṣe ẹ̀yin nìkan kí ni òfin tó dè wá lórí rẹ̀ kí ni ń pè àti òfin wo ní ìgbẹ́ lábẹ́ ń tá a kà yìí lẹ́yìn ẹ̀yìn á múlò á pèpè sí á jẹ́ kó lapa. lára wa. òjíṣẹ́ lẹ́sùlá àlọ́sọ́lá ni oṣù yìí ọ̀gọ̀ọ̀rọ̀ máa ń ṣàbìkítà nínú rẹ̀ ṣùgbọ́n inú oṣù yìí ni wọ́n máa ń kóṣẹ́ ẹ̀dálẹ̀ ìjábọ̀ fọba adẹ́dà. mo fẹ́ tí wọ́n bá ń gbéṣẹ́ ní lọ jábọ̀ fọba adẹ́dà kí n wà nú àwẹ̀ torí tá a bá gbà àwẹ̀ bó ṣe yẹ ká gbà á ọba adẹ́dà ọlọ́wọ́ sọ̀rọ̀ wa. ìsọkúsọ ìṣekúṣe oúnjẹ ọwọ́ gbọ́dọ̀ dínkù ìrúpọ̀ mọ́ ọmọlàkejì wọ́ọ̀rù yóò dínkù torí pé kí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyí máa lapa ní lapa tí ò dáa lórí ẹ̀mí ìyí wa máa ń mi ẹ̀mí lọ síbi tẹ́mi tí ò ní yé tí ò ní jẹ́ oríire fún tó ti mi ẹ̀mí lọ ọbẹ̀ ara gan yóò tẹ̀lé torí ibi tẹ́mi bá ń lọ lára máa ń lọ àti wá súnmọ́ bá dẹ́dà kò ní rọrùn. àwẹ̀ ó ń kó wa ró níbi ìsọkúsọ wọ́n fẹ́ kó kó wa ró níbi ìsọkúsọ ìṣekúṣe ìrokúrò ìmọ̀rúpọ̀ máa tí ò ní mú àǹfààní ń bá wa. wọ́n fẹ́ ká fi gbogbo ẹ̀sùn nínú àwẹ̀ ká gbọ́. tá a bá gbọ́gbọ́ tó rújú ká tètè ṣèwádìí lórí rẹ̀ kí nìdí gbogbo eléyìí kó má bàa jẹ́ mú àkóbá ńlá bá wa kí ni àkóbá wọn. al-i'rad anil-law kúrò ní ọ̀dọ̀ ọba adẹ́dà látara wípé kí ni àjìnà sí ti ń fẹ́ torí kẹ́mi ó tó yè. kẹ́mi ó tó sórí ire ọ gbọ́dọ̀ mójútó àwọn kankan kí ni ká àkọ́kọ́ tawhid tawhid ọ gbọ́dọ̀ jẹ́ kí orin ilẹ̀ nínú òun wípé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó ọlá lórí àlà àràṣì rẹ̀ ọmọ ń tà ọgbọ rò ọgbọ́n ń sọ orí ń tà ṣe. olóní àpèjúwe tó pé pérépéré jùlọ ó dẹ̀ ní orúkọ tó rẹwà jù ó ń lọ bá aṣòfin ó ń là agbára lé ìbínú rẹ̀ là á sá fún ìyọ́nú rẹ̀ là á mọ́ ẹ lé gbogbo ìgbà ṣó ń fẹ́ nǹkan báyìí ṣé n ti ń fẹ́nu òun là ọ pàtàkì tẹ̀rí ló fi jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba látòkè délẹ̀ ọba adẹ́dà kọ́kọ́ fi rán wọn nu. àní ibùdó wọ wo ṣàkóso tọhún ọba adẹ́dà nìkan ni kẹ́ o ìyọ́nú rẹ̀ nìkan ni wá o ibi rẹ̀ nìkan o ó nìkan ni o ẹ yẹra fún gbogbo nǹkan tó bá yapa kira rẹ̀. ó ní in yansurukumullah fala ghaliba lakum wa in yakhzulkum faman dhal ladhi yansurukum min ba'd wa 'ala Allah falyatawakkalil mu'minun tọba adẹ́dà bá ràn yín lọ́wọ́ kò sí ẹni tó lè borí yín tọba wa ní kò sí ràn lọ́wọ́ fún yín sẹ́nìkan wà tó tún lè ràn yín lọ́wọ́ lẹ́yìn rẹ̀ bíi. alistifhami nkari ìbéèrè tá a béèrè torí ipa mọ̀ yìí pé ìdáhùn rẹ̀ negation kò sí tọ́ba adéra bá ti yọwọ́ lọ́rọ̀ ẹ̀dá nílẹ̀ lílẹ̀ àwọn ẹni ilẹ̀ ọ̀rọ̀ jẹun kò lè bọ́ sí mọ́ fún un. ọba ni wàá nítorí náà ọba adẹ́dá nìkan fọ́lẹ́ mú mi náà ó ní kólùgbàgbọ́ gbára lé kí ni ò fẹ́ kò sí ní téèyàn fi wáyọnu rẹ̀ bíi kó ṣe ti ń fẹ́ kò sí ní téèyàn fi sákúrò nínú ìbínú rẹ̀ tó kí ni kéèyàn yẹra fún tí ò fẹ́. ẹni tó bá fẹ́ tọba adẹ́rẹ́ bá fẹ́ràn rẹ̀ yashra sadruhu sadruhu lílì islam yóò jẹ́ kí ẹ̀sìn yẹn kó ṣípayá sí lọ́kàn lọ́fẹ̀ẹ́ máa ṣẹ̀sìn kí ni mo fún mi ni mo xaalafa ẹni tó ọba rí tí ń ṣe tí ọba adẹ́dá ọ̀fẹ́ ọlọ́run bínú sí i ó mutí ìbínú ọlọ́run ọba ń bẹ fún obìnrin ń síra alẹ̀ sheikh mumbaz ní kí sọ́la ju àpẹẹrẹ nu pé ìbínú ọlọ́run ọba ń ṣẹlẹ̀ sí àmọ́ bẹ́ẹ̀ lọ́n fún pé wọ́n lọ́wọ́ bá wà bá foríjì ntọ́ba ṣe tó fi jẹ́ yí pé eléyìí lọ wá fi dán wò dákun bá ṣàmójúkò fún kèése ntẹ kèése àwọn téèyàn ń rí àwọn téèyàn máa ń káànú wọn ni ntọ́ba ríyàn tó ń ṣe wọ́nranwọ̀nran àgbọ̀yé kan tó mẹ́hẹ̀ẹ́ tí yóò ṣe kínní kọ́ ọmọ sàdúrà ni alihamudulilayi alẹ́ bíi afáàní. مما ابتلاك بي وفضلني على كثير ممن خلق تفضيلا ولو با وتقوم ينين وانو يو مدوبا لورو وابا وسان وابو يو شي فún má jẹ́ ó kú sí di rẹ̀ o torí pé kíni ah man mata wa lam yatub ẹni tí ó jáde láyé tó dẹ̀ jẹ́ pé ọba adẹ́dẹ́ sọ fún yẹn pé bàbá yìí kò sígbà tí ò lè ṣẹlẹ̀. Ah, ọmọ ìyá wọn wọ́n ṣe speech day wọ́n ṣe gbogbo ẹ̀ ọdẹ jáde ìtàkọ́ bá àwọn èèyàn lálejò bó ti ṣe inna alhamdulillah tó sàṣọ láti fojìṣẹ́ lára àzọ́láńtà ọdẹ mẹ́yìn lọ́lẹ̀ báyìí ó ti jẹ́ ọgbẹ́ni àríkíámù. kílọ̀kàn kò sí ní tọkànba ẹlẹ́dàá ń bẹ̀. mo ń bọ̀ nà ẹ̀ kò sí ntọ́kàn ló fi jẹ́ pé mùsùlùmí máa ń gbáradì gbogbo ìgbà ni à àìbá àmọ́ àtọmọdé àtàgbà àtọkùnrin àtọmọbìnrin gbogbo kọ́ndíṣàn tó bá bá rẹ ó lò ó láti fi wójú rẹ ọba àdẹ́dà torí o lè máa wo pé kíṣẹ́ òwò eléyìí náà wọ́wọ́ ìndọ̀lọ́ àzíì tàṣàbùnà wọ́wọ́ ó lè máa wò pé nǹkan kékeré ni ṣùgbọ́n wọ́n bàbá adẹ́dà ń tọ́ gbọ́ngbọ́n ni ṣé lákìsìkì mú wà lọ́wọ́ rẹ ni kò sí lọ́wọ́ rẹ ìwọ kọ́ torí tó ń wò ní kékeré ni ọmọ implication rẹ nínú gbogbo tí ń tẹ̀lẹ̀. nínú ọ̀rọ̀ ó fún ọ ní nǹkan kékeré kí á sàgbà bíi fifty naira sàmùkú kì í sọ owó kékeré yìí náà lọ́dọ̀ wa nísìnyí mọ́ ẹ sá bí kí n kí ẹ sàgbà fún kí ló ṣe o ó kún ìbàjẹ́ lọ́wọ́ ibi tó ti kó tiẹ̀ nu àbọ̀rọ̀ tá à ní kà fún tọ́yẹ́ pé látara bẹ̀ ni wàhálà ti dé òfin jẹ́ pé nǹkan kan pàtàkì tí ó làámọ́ fi ń bu omi ìlú tawhid tá a bá ti fi bu omi ìlú tawhid wa àti gbàgbọ́ wa wọ́n bẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ kíni al-ilm ilmu nafi' ìmọ̀ ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ wo ló ṣàǹfààní ìmọ̀ tí máa kóyàn yọ nínú ìyà ọlọ́run ọba níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama àwọn àfáà wa ṣàlàyé ìmọ̀ ìmọ̀ wo ni qala Allah qala rasuluhu qala sahaba ọba adéda sọ báyìí òjíṣẹ́ nasala asalam ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàádé mu lò báyìí kí lápèjúwe wọ́n ní ìmánu tawhid ntí àgbọ́dọ̀ ṣe tí ó fi bàjẹ́ ntí a fi ṣe tí ó fi gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ilà àkọ́kọ́ kọ́ níwájú òjíṣẹ́ sallallahu alaihi wasallam ntí ọkọ́kọ́ kọ́ wa nu ta'allamna al-iman àkọ́kọ́ kọ́ bọ́ọ̀ là ṣe ṣe ìmánì níwájú òjíṣẹ́ sallallahu alaihi wasallam thumma ta'allamna al-Qur'an ìgbáyù láṣẹ tó wá kọ́ Qur'an wa zadna al-Qur'ana Qur'anu imana kùránì wa ṣàlékún ìmánu fún wa abdullahi bin umar òun ló wá fi kún wọn láwọn èèyàn ń bọ̀ níjọ́ iwájú ń tiwọn kùránì ni wọ́n kọ́ kọ́kọ́ wọ́n mọ òfin tẹ̀júwìdù rẹ̀ wọ́n mọ oríṣiríṣi rẹ̀ ṣùgbọ́n òfin kámúlò téèyàn ó fi jèrè tayé àti tọ̀run wọn ò ní lò ó kí ni mìsídọ́kù rẹ̀ ọ̀rọ̀ tó sọ̀hún kí ni tí ibo ló ti mú ọ̀rọ̀ tí ó tá a fi ṣẹ̀lí lórí ọ̀rọ̀ jíṣẹ́ lásán àṣọlẹ̀m ni ó ní akitẹ́rù mùnáfìkì ummati kùráwà ọgọ́rọ̀ àwọn mùnáfìkì umma mi àwọn tí wọ́n há Kùránì sórí ni tọ́jú pé tí wọ́n bá ń kàbá pẹ̀lú tajwid ṣùgbọ́n tó o bá rí ṣe sí rẹ̀ ó jìnà sí ti Kùránì fẹ́ Kùránì ọ̀fẹ́ ká jọra wọn lójú wọn jọra wọn lójú kùránì ọ̀fẹ́ ká máa ṣàṣehàn wọ́n máa ṣàṣehàn kò sùrù kùránì ọ̀fẹ́ ká máa dá wàhálà alẹ́ àwọn ní ìdí wọn ọ̀dọ́ wọn ló ti dé òun lókèrè wàhálà. subhanallah arákùnrin kan wọ́n ń pè ní Sheikh Yusuf ọmọ Madina ni wọ́n gbé wá ní nígbà yẹn kàmí kọ́ àwọn èèyàn ní Quran àwọn afọ́ọ̀mù ti tipátipá báyìí ni pé kọ́ wá ṣáájú bó o ṣe rí gan o ní bìlìfù pé ẹni tó kéwò kàn lọ títí ni jàlábí àpẹ́ńpẹ́lẹ́ gbẹ́dẹ̀ ìrora fagọ yẹn borí báyìí. subhanallah subhanallah títí di sin bá ń ti ń sọ̀rọ̀ mi tí ì rí ẹnìkan tó ń ké kuranu di tiẹ̀ wàláhi kí ni di kéèyàn máa ka kuranu. hara àti kọ̀ọ̀kan ti ń pè àti bí ń ṣe ń pè kára rẹ̀ máa gbọ̀n aṣọ tó wọ̀ gan kọ́ máa gbọ̀n pẹ̀lú ẹ̀ ọ̀dọ́ rẹ̀ mo ti rí Sheikh Yusuf. àwọn súrà tó ọmọ náà ni ọkà súràtù lùmọ̀zà àfi bí ìgbà wọn ṣe sọ̀kalẹ̀ ni. ó kà tán gan àwọn abẹ́ pé báwo ni kó ní dọ́rọ̀sì special fún àwa kan nǹkan kan ló bá bú ẹkún àfáwa ni ẹ̀tún dá wàhálà mi ilé ilé ni ẹ̀yin ọmọ yìí ó bá bú ẹkún ó ní ntáwọn àfáà sọ láàmà gbé fún yín àwo tí ìnímọ̀ dépò pé a ibi tá a ti kọ́ yín subhanallah òfin jẹ́ pé ó pàtàkì mùsùlùmí kò gbọ́dọ̀ jìnnà sí Quran èdè tọ́ba adẹ́dà fi sọ̀kalẹ̀ tó jẹ́ dé labura olóṣìǹpù jù torí kéèyàn simplify into hard subject nínú èdè tí gbogbo èèyàn gbọ́yé kì í fi ń tó rọrùn àfọ̀bá adẹ́dà náà ló lè ṣe bẹ́ẹ̀ ó ṣe lárúbáwá tó fi sọ kùránì kalẹ̀ ó ṣe ní simple one tí gbogbo èèyàn tí a bá kà yóò yé wọn. kọlọlọ Allah ìmọ̀ àkọ́kọ́ tí èèyàn gbọdọ wà ó ní kọlọlọ kí kí lọ́ba adẹ́dà sọ nínú tíra rẹ ọba adẹ́dà sọ báyìí. A ka bó ṣe kaka káka á gbọ́yé á jíròrò lé a ṣe ìwòsàn fún àrùn tí ń bá dà wá láàmú. nínú àwọn ọmọ òun ìfẹ́ sùn mo ní mo fẹ́ rí àpẹẹrẹ rẹ̀ lára rẹ̀ èèyàn tó rí wàmúwàmú dáadáa ó ti kú bí ìgbálẹ̀ kí ló dé ó ní tọ́ bá ti di bí aago mẹ́wàá òru báyìí tó ń bá ti ní kó wọn sùn ni wọ́n ó dé ni wọ́n wàá máa dì wọ́n mọ́lẹ̀ ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ mo ní bó o ṣe rí gbọ̀ngbọ̀nràn tó yìí wọ́n tún wá ń kí ọ mọ́lẹ̀ lójú oorun oníkèé máa sáwàdà ló ń sọ mọ́sẹ́ ó ní torí rẹ̀ náà ló fi wá tọmọdọ́sọ òun ti ka àǹfààlù òun ti ka máyídà òun ti ka ọ́sà ka gbogbo ẹ̀ ó sọ gbogbo mo ní kò sí agbára ọba ti mọ́ra rẹ̀ lórí ó lé lè fẹ́ jagbára rẹ̀ lọ mo ní gba lẹ́nu ṣùgbọ́n kọ́mọ̀dì wípé ara tó ń àtàrà kọjá là á pé káńtà kíyèsí mo ní wá tó o bá fẹ́ gégi tó o wá pọ́n àké tá àké yẹn mú bí abẹ fẹ́lẹ́ ọlọ́nì kí ló ní ìdí láti ti fi gégi yẹn ó ní apá òun mo ní kápá rẹ̀ kọ́ wá ní kìmí tí apá rẹ̀ yẹn tó bá ti rọ ṣé ó lè gbé àké gégi ó ní rárá mo ní apá rẹ ti rọ kí lápá rẹ mo ní ìmọ̀nù rẹ mo ní ló fi ń sọ wípé kíní kan já ó ti jagbára rẹ lọ nísìnyí mo ní tó o bá rí rìstọ́ rẹ tó ní ìkìmí kódà sórí gbogbo tí òjíṣẹ́ lára àṣọlá ń bá ní kọ̀ọ̀kà bí abẹ ó mú ju abẹ fẹ́ ní ọlọ́nìí lọ láti fi gé ntọ́ bá ń fẹ́ ntọ́kù ó kù sọ́dọ̀ rẹ̀ ó ní ẹ̀ wá tọ́ mi sọ́nà mo ní òkè. Okay ọṣẹ ń já náà bọ̀ báyìí. wá kó o tó sùn ṣàlùwàlà ọ̀gọ̀rọ̀ wa a máa ń ròyìn pé torí ipá sẹ́mi pé ń dé òjìyà fún kò ní má yí rẹ̀ ló fi jẹ́ pé àwọn ọmọ ìyá wa ní Europe tí wọ́n bá gba Islam ó rí bí wọ́n ó ṣe mú wọ́n ó ṣe mú with seriousness torí pé kí ni ẹni tí oòrùn ń pa á bọ̀ nínú kiri tí wọ́n wá ní kó wá bọ́ sínú èsì ìwọ tó ti padà sínú oòrùn ọmọ pé gídígbò lẹ́jà wọ́n ti mọ táwọn ti fojú rí wọ́n wá rí ìdùnnú nínú ẹ̀sìn ẹ̀sìn àsìlà tó kún sí báyìí gbogbo táwọn lé ká ìwà torí fúru wa expensive ọmọ <laughs> ìbẹ̀rẹ̀ expensive. <laughs> pọ́ńtọ̀ lòdìṣẹ́ ọlọ́ba adẹ́dà ń ta ló ń ta ìmọ̀nà pẹ̀lú Islam mo ní ṣàlùwàlà sọ ọmọ ntọ́ka ó ní a mo ní kúlò lọ́wọ́ ahad kúlò àwọn ọ̀dọ́bẹ̀rẹ̀ fẹlẹ̀ kúlò àwọn ọ̀dọ́bẹ̀rẹ̀ nàá má ka mẹ́ta péré torí ti ń bẹ lára rẹ̀ ti ju mẹ́ta lọ. ó ní ẹ̀hẹ́ mo ní bẹ́ẹ̀ ni ìbílísù ti kọ́lé sí ọ lára ọ gbọ́dọ̀ wo ilé òun ká kárẹ pẹtẹ. ǹjẹ́sà kún lọ ọ̀hẹ́ mọ́nà ní kó o tó lọ ní ìlú ìsìn kà dìde kọ́ ọ̀yàn náà fúlà kọ́ wa kà kọ́ wa bẹ lọ́wọ́ ọba tó bá wa ṣàdúrà kọ́ sọ pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là sọ pé ibi tí ká máa wá ń sọ lórí iṣu ti pàtàkì nu. ó ní kúlọ̀ wọ́ ahad kúlọ̀ àwọn òṣùpọ̀ bíi fọlọ̀ kúlọ̀ àwọn òṣùpọ̀ bíi nọ́ọ̀sì. kò sí tí èèyàn fi bẹ ọba wá nǹkan lọ́dọ̀ ọba tó tó kò dẹ̀ sí tí èèyàn fi wá sọ̀rí lọ́dọ̀ ọba adẹ́dà tó tó súrà mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó gbà láàmù ká tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí tá a bá kọ fún yóò ti fẹ́ ha tán bí tó simple kúlù Allahu ahad yẹ ọkùbà yẹ ọkùbà ńgbà tó tí àrà ń sọ sọ́mọ̀ ń ṣe gbogbo gbogbo ní عقبة هو جيشلا أزلان ولا تبات وجيشلا أزلان يا عقبة إلى عقبة قل والله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس لا يسأل الله بمثلها ولا يتعوذ المتعوذ بأفضل منها صلى الله عليه وسلم أو آه، كما قال رسول الله صلى الله عليه وسلم إلى عقبة قل والله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس kò sí ní téèyàn fi bẹ lọ́hùn ọba tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta yìí kò dẹ̀ sí ní téèyàn fi wá sọ̀rí lọ́dọ̀ rẹ̀ tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ọba wa sọ báwọn olóhùn ọgbà lọ́ba mo ní sọ yorùbá rẹ̀ tá ń dé tá ọba adẹ́dà ni mo ní ẹ́ sọ yorùbá rẹ̀ pé òjíṣẹ́ lára àti náà sọ báyìí kéde sọ̀rọ̀ fẹ́nu ìwọ tó ọdẹ fi sí lẹ́nu o ò ní yí àlìkáwà ní rẹ̀ padà mọ̀ wá ń bẹ̀ ọ́ ṣe báyìí fún mi ṣe báyìí fún mi ṣe báyìí fún mi yàmíyá báyìí yàmíyá báyìí yàmíyá báyìí jọ́ àkọ́kọ́ kọjá mi pé jọ́ ìkejì kọjá mi pé mo wá díjọ́ kẹta mo ní bòónì ó ní òun ò tí ì ka ọgbà tóun fi múná lọ àṣùbá ni wọ́n ń pè tóun fi jí àwọn kíní burúkú yẹ ọ̀wá mo ní kíní burúkú o ìwọ bẹ́ẹ̀ ni burúkú ìwọ bẹ́ẹ̀ ni burúkú. ó ti sọ ara rẹ di jàǹkáríwọ̀ ibi táwọn àbálẹ́sù tí wọ́n ń gbọ́lé sí olùgbàgbọ́ òdodo ọ̀gbọ́dọ̀ rí báàlì. ó ní Allahu akbar. mo ní a jẹ́ kí n fọ́ alápèjúwe kan ọ̀kan nínú àwọn ọmọ ọma ó ní jíìnù ọ̀ǹdààmú rẹ̀ ọ̀hán ni ṣéèkẹ́ wá ṣe rúkìá fún un mo ní èmi ọ̀mọ́ yíyí ṣe é fún yàn. àṣekà ni mo ní bẹ́ẹ̀ ni. ìwọ tí nǹkan ń ṣe ìwọ ló lè ntọ́ gbà lálejò ìwọ ló lè jáde fún ara rẹ ntí wọ́n ní ká máa kà ní ntí wọ́n ní ká máa kà ní. lọ́ba abẹ́nu lé ní báńkà àlìjẹ̀nu wá sọ fún wípé ẹ ẹlẹ́sìn rìn wọ́n ti fún ọ lágbára lóòótọ́ ṣé ìwọ ní tó fi lò ìwọ fúlùfúlù yìí mo ní ẹ̀hẹ́n ó ní àbí mi ìgbọ́n tí wọ́n ń sọ mo ní mi ìgbọ́ ó ní tálìjẹ̀nu sọ fún òun ní mo ní ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹpẹrẹ débi wípé àlìjẹ̀nu tí ó ṣe yẹ̀yẹ́ kó ọmọ ibi tí ìmọ̀ọ́nì rẹ̀ lè dé ó ní àwọn kìíní yẹn lágbára mo ní wọn lágbára tó wa tí ọmọ lágbára tó wa ni wọ́n rà nẹ́bì nínú wọn. tí wọ́n nẹ́bì. Ah. kana rijalu min al-insi ya'uduna bi rijali min al-jinn wa zaduhum rahaqa. Ah. ní ìsìn tí president kọ́ wa bá ọkọ máa kúnlẹ̀ fún ọ bá ń ṣe nǹkan báyìí bọ́ọ̀ bá lè ṣe gan ó dìde ọ̀fẹ́ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ó dìde ọ̀fẹ́ ṣe bó ṣe jẹ́ àwa ló lórí wọn ìwọ wá yẹpẹrẹ ara rẹ ọ̀wá o ti bẹ̀rẹ̀ rẹ sínú wàhálà kò sí tí wọn ò ní dá ọ tán ṣùgbọ́n kí ni ọ̀nà àbáyọ àfikọ́ tẹ̀lé ń tó jíṣẹ́ náà sọ̀rọ̀ tó náà ó ní lọ́kejì bó ṣe ń kà báyìí òun tún sùn lọ lórí rẹ̀ nígbà tí ó fi da agbo kan òru àwọn kíní burúkú yẹn bá tún dé mo òun kọ́kọ́ gbalẹ̀ náà oníṣùgbọ́n orí kankan ṣe bó ṣe tají nù ló máa ṣe a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq mo ní òun dọkùnrin bọ̀ mo ní skẹ́ẹ̀tì ní bẹ́ńdì rẹ̀ tẹ́lẹ̀ ó kù kí á fi ẹtí sí ọ létí ni kó fi mọ̀ wípé o ti o ti change o ye sara o ye sọkùnrin o ní Allah mo ní bẹ́ẹ̀ ó yẹ kí yẹn dúró déédéé òun ni ẹ̀hẹ́n tí mo fẹ́ gbọ́ gan lọ́sẹ̀ sọ kò sí tó lè mú ọ dúró déédéé àfi kí ni ilé kí wọ́n á ní ìmọ̀ yìí kí n lọ́ba adẹ́dà sọ kọ́ lọ lọ ọgbọ́dọ̀ mọ̀ oòrùn tí ń o bá mọ o sì lè kọ́ kí kí Ramadan tó dé kìí sàsọjí ọ̀rọ̀ ọmọ ẹ̀yà ọpọlọ rẹ ó mú ju tàbí ẹfọlọ ọlọ́nì lọ àwa wà ní levels òun wà ní O levels ńgbà yẹn àwa speech day tí a bá ti pè kọ́ wá gba price eléyìí kótó bí wọ́n ṣe ń gbà bá àtọ́ fẹ́ máa lọ láì tẹ́tún pé ẹlòmíì òun náà ni wọ́n tún pè yóò tún padà wọ́n dẹ̀ ń pè báwọn lọ bí subject méje ariwo wa sọ aná mhm. mi dẹ̀ ni ṣùgbọ́n kò lè ka Quran ọ̀hání man malam nìyẹn lọ́dọ̀ wa man orí ntọ́ba adẹ́dà ṣe fóun mo ní kíni wọ́n wá ṣe fún onítọ́ òun máa pọ́n tó ń bọ́rọ̀ mi bọ̀ mo ní sórí gbogbo ntọ́ ọgbà yìí odo nítorí pé o lè ka Quran lọ́ba bu ẹkún. kò wá bu ẹkún nìkan ó ti yé lọ́ba gbé Quran wá afọ̀sẹ̀kan ìyẹnjú kọ́ìdà baghdadiya ó kórìí nǹkan dáadáa ó yẹnjú ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ gbọ̀sẹ̀ tí ó tẹ̀lé ó bẹ̀rẹ̀ sí kọ́ bí ó ṣe ka Qur'an báyìí la gbẹ makharij al-huruf bó ṣe pélé ni bó ṣe pélé ni tọ́ba wá báyìí bó ṣe ṣe ni. ńgbà tí Sha'ban ó fi di twenty seven ó lè ka Qur'an láti Fatiha di Nas mùjẹ́wọ̀dà. Ah? Oni, ní orí burúkú láì mọ̀ kan o mo ní bẹ́ẹ̀ ni tó rárí gbogbo ilé o ò tí ì mọ̀ nǹkan kan o ìrìn sì pọ̀ ó lóun mọ̀ bẹ́ẹ̀ torí tó bá lọ síwájú àfà àwọn àgbàlagbà tí wọ́n wá wọ́n fẹ́ tó fọ́ọ̀tì olúkálukú wọn ètò òmùtírà márùn wá ètí òmù mẹ́fà wá ètí òmù mẹ́jọ wá bí wọ́n ṣe tó lẹ̀ níwájú àfáàní tí wọ́n bá bẹ̀rẹ̀ tíra kan àwọn tí wọ́n ní tíra yẹn lọ́wọ́ tí wọ́n wà ní lẹ́bù yẹn gbogbo wọn wọ́n wà bẹ̀rẹ̀ pé lẹ́bù tá a lọ́wọ́ wà nísàlẹ̀ wọ́n wà bẹ̀rẹ̀ rẹ̀ báwọn tó fi dé lẹ́bù yẹn bí wọ́n ṣe ká lọ́nu bí wọ́n ṣe mékejì nu láti nǹkan bí aago mẹ́jọ tí títà ilẹ̀ ò fi tó. bàtà ilẹ̀ àbátó àfẹ́ ọ̀jẹun yóò ṣe kàn ìlú lá gba àwọn bá kírun tán ó tún lẹ́yìn asiri tí asiri bá ti tó báyìí tàbí kásìrì tán títí tí magrib ó fi tó bí wọ́n tún ṣe gba kéwù lọ́nu. iṣẹ́ tiẹ̀ ni mo ní sóòrò péré làwọn eléyìí ń ṣe ni lágbájá tó wá ń bí tó jókòó pẹ́ láfa béèrè lọ́wọ́ rẹ̀ kí ni iṣẹ́ rẹ̀ ojú ń tì í mo bá wọ lọ síwájú èèyàn mo ní ọmọ ìyá ìfẹ́ mọ kí ni iṣẹ́ rẹ ojú ń bá tú òun náà tẹ̀wádìí àti torí pé ó rẹra rẹ̀ lẹ̀ kí ló fà ó ní medical director ó ní medical director ó wá kéwú mo ní ìbéèrè tó béèrè ni pé kí ni wọ́n wá ń bí ó ní ẹ́ màrẹ̀ nàìjíríà mọ ntí mo wá bí ni tíyà lọ́wọ́ bò ṣe ní jẹ́mi ń jẹ́ gbẹ̀ǹdà àlìkíyàmù mo ní sọ́kọ́. wọ́lá torí gbogbo ntọ́ ọba ní nímọ̀ tí èsè wípé ìmọ̀ pé ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ náà sàásìlà ń ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàádé mú lò báyìí ò ní nǹkan kan lọ́wọ́ ò ní nǹkan kan lọ́wọ́. èyí wò ní ma ìmọ̀ tí ó sèyàn láǹfààní ilmu nafi ìmọ̀ tí ó sèyàn láǹfààní nù èyí ó dúró tì kí lọ́ba adé dà sọ kí láyé láyé òjíṣẹ́ náà sílẹ̀ àlàsán náà lórí rẹ̀ bóun làwọn sàbẹ̀ ṣe gba àmúlò rẹ̀ tí wọ́n fi gégé sóhun òyege ni ọba adé ti mú fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì pípégedé kí wọ́n tó lọ láyé kí ló sọ ọ̀nà àfáàbí kúnlẹ̀ làwọ̀lú من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أو ẹni ìsíwájú nínú àwọn tí wọ́n ṣe ìjírá pẹ̀lú òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá àtàwọn ànsọ́ọ̀rọ̀ àti wọ́n tí wọ́n gbà wọn lálejò àtàwọn tí wọ́n tẹ̀lé ìdúpọ̀nà wọn ní ti dáadáa kí lọ́ba ẹ̀dá sọ ó ní rọ́bì ọlọ́ọ̀ánù. òun ọlọ́run bá yọ́nú sí wọn àwọn náà yọ́nú sí tọba ẹ̀dá kí wọ́n fẹ̀yìn nìkan ọ ní àti pèsè àlìjẹ́nà kákéré mọ̀tò ń sàn nísàlẹ̀ rẹ̀ àti pèsè rẹ̀ fún wọn kí ti kú ni. ẹlẹ́m agbọ́dọ̀ wa gbogbo fíìsì tó bá ní ọ̀nà oúnjẹ lẹ́yìn eléyìí o gbọ́dọ̀ ní kí ọba adẹ́dàá má bàa jẹ́ oníjọ́ gbẹ̀ǹdẹ̀ ọ̀ràn yẹn kílẹ̀ kẹta ìgboyà ọgbọ́n náà ìgboyà kí ni ìgboyà ó ní kó o rí òdodo bí òdodo báyìí kọ́ tẹ̀lé ntí èso òdodo tó yapa sí ntọ́ba adẹ́dà fi rọ́jìṣẹ́ shana sọ̀rọ̀ àṣọlá kó o rí báyìí kó ele yẹra fún eléyìí ní gboyà ẹni tó gboyà lẹ́ni tó tẹ̀ lódodo ẹni tó gboyà lọ sá kúrò nídìí ìbàjẹ́. nínú dua òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá kíni Allahumma arina al-haqqa haqqan wọlọ́wọ́n ọba fòdodo hàn mí gẹ́gẹ́ bí òdodo warzuqni ittiba'a wá ṣe nírọ̀rùn fún mi láti tẹ̀lé fún mi ní ìtẹ̀lódodo jogún títẹ̀lódodo fún mi rọ̀ mí lọ́rọ̀ kí n lè máa tẹ̀lódodo wọ́n rí ní bá tọ̀lọ̀ bá tilẹ̀ wọ́n á fi tí èso òdodo hàn mí pé kí n mọ̀ pé irọ́ lélẹ̀ bùtùlù lélẹ̀ wọ̀dùzùkùnì sinaba wọ́n á jẹ́ kí n máa kí n máa yẹra fún ìwà máa fi kún kì í sọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sà kì í ṣàdúrà òjíṣẹ́ lọ́sà àṣìlẹ̀ mọ̀ tani àdúrà tani àdúrà Faruk Umar rọ̀bíàlá ni onímọ̀ ṣàdúrà yìí ọ̀gọ̀rọ̀ àwọn yẹn máa rò pa ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sà àṣìlẹ̀ náà kì í sọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sà àṣìlẹ̀ ọ̀rọ̀ àdúrà Umar rọ̀bíàlá ni. اللهم أريني الحق حقا وارزقني اتباع وأريني الباطل باطلا وارزقني اجتنابه إمام فيكم ولا تجعل حقا ملتبسا علي فأدله ما wàá jẹ́ kí òdodo لوجو كي ما mi lójú وجعلني للمتقين إماما wàá ṣe mí ní ògbóǹtarìgì nínú àwọn olùpáyà ọlọ́run ọba àdúrà tí ma tún gbogbo gbà èyí wọn máa ṣe ládùúà yóò máa bẹ lọ́hùn yóò máa wá mà tó bá ti ń wá mà yóò ní akíkanjú ìgboyà lórí òdodo kí ni ìgboyà lórí òdodo ìlò lórí ara rẹ gbogbo àwọn èèyàn bá àmọ́ tèlé kọ̀ọ̀kan ẹ̀ torí mọ̀nà hàfíìsọ. hujja ala man lam yahfaz ẹni tó mọ nǹkan ó ti jẹ́ ẹ̀rí ńlá fún ẹni tí ò mọ̀ ẹni tí ò mọ̀ wọn ò ní bí léèrè jọ ṣùgbọ́n wọn tí tó o mú lò <laughs> inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. kí ni nǹkan kẹta abẹ́kẹ́ni tá a gbọ́dọ̀ mójútó inaba tẹ́rí padà lọ sọ́dọ̀ ọba adẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú tọ́ọ̀bà kafaratul istighfar nínú oṣù báyìí àmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí wọ́n ọba adẹ́dà Ramadan ń bọ̀ yìí fún mi gbà lójú ọ̀nà tí ó fi yọ́nú sí mi pẹ̀lú rẹ̀ ọmọ sáájú ọlọ́wọ́n ọba pẹ̀lú rẹ̀ ọmọ yẹn ni ah, òun ń dáhùn láàmú àti dìde tẹ tàbáwí nínú ọ̀mọ́lá ó nínú lára mo ní kọ́sẹ́ni tí tọrọ lọ́rùn kí ló kí ni kó wọn ṣe ọ̀rọ̀ ọ ní ẹ tí ọba ti lọ sùjádà níbi tẹ́ ti ń kí ìṣá yẹn ni kó o ti sọ fún a tún ti dé lóru ẹ̀ fi rọ̀ mí lọ́rùn ìdìde òru ẹ̀ fi rọ̀ mí lọ́rùn torí lásáhálẹ́n ilà mẹjọ àtẹwò sáàlì wọ́n yín dẹ́kun tẹ́jú àlèlè hàzìnà yìí dàṣí tẹ sáàlẹ̀ kí ló wí ó nígbà tó ń tá a súnmọ́ jù ní ìgbà tó ń bá tá a bá wà nínú sùjádà ṣebí sùjádà lọ wà tá a lọ ṣe fún ọlọ́ba adédàmú bá sọ̀rọ̀ ò ní ìtàpítà mo tún ti dé lóru òní toru yìí bí dìde lóru òní fi ṣe rọrùn fún mi àwẹ̀ ọ̀la náà fi ṣe rọrùn fún mi kìí ṣe èyí nìkan gbogbo ètò kù náà ti ṣe rọrùn fún mi ló fún ara tí ń fi gbà tún mi ṣe bẹ́ẹ̀. ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ ọjọ́ kẹta lọ yóò di ọ̀rọ̀ ni jazakallah khair ó ní bí máa mú ṣe fagùn tó yẹn owó fagùn máa máa ń fi ìdajì jùsùn tí wọ́n máa ń fi ń kí bákàkà ó ní ọkàn ń ṣe òun ní bí ìgbà tó yẹ pé kò tẹ́ ẹ̀ tí ì rí nǹkan kan ké mo ní bẹ́ẹ̀ ni. ni ọba bídà ìjẹta kọlọmba fọrùnkẹ umaru sanda ó ní ká máa sọ pé kọlọmọ ràn wá sí kọ ràn wá lẹ́rù tọba ràn ọ lẹ́rù agbára wo ló fi gbé yòókù kọbọ ọgbà ṣe ni kọ máa sọ mo ní Allahu akbar wọba rẹra <clears throat> mọ́ràn àlẹ́rù bá gbà ṣe ni àlágbára tá a fi ṣe. bó ṣe rọrùn fún un ẹjọ́ àwájú tó ń fi sọ̀rọ̀ pé ọ̀rọ̀rùn bá ń rọ nìkan rọrùn torí pọ́ bá dẹ́ẹ̀dá fi ṣèrọ̀rùn fún ni ló fi ń jẹ́ níbi ń tagere tagere tagere báwọn. ọ̀bẹ ni fi rọ èmi lọ́rùn tí ó ṣeé ṣe fún mi ju tiẹ̀ lọ. ìtọ́mọ ilé ni torọ́ ọ̀mọ̀ bọ́yá ó rí rọmọdá mi gbà láyé mọ́ ṣùgbọ́n ètò ọgbà yìí gbà ní ìgbà ẹni tí ń dágbére pẹ̀tọ́ kí ló yìí ṣe lọ́sàá àṣọ làǹfọ̀. tọ́ba tí ní a bá ti tó sáfù tó ti ní àkímù àkímù àkímù ẹ tó sáfù déédéé ẹ kírun bí ìgbà tí o ẹni tí o ní kí máa ń kí ní kí pétọ̀ gba èsì kí gbẹ̀yìn ó kì dáadáa ó fọkàn sí ó ṣe gbogbo àdúrànù rẹ̀ ó ṣe gbogbo pẹ́ńpẹ́ fúru rẹ̀ bí ẹ ìsẹ́rí padà lọ sọ́dọ̀ ọba adẹ́dà lọ́sùbà ànàwùtà. pẹ̀lú kíni ẹlẹ́hìsàn ìmọ̀sórí tọ́ọ̀bá lówó kọ́ lájò kìí ṣe gbogbo ẹ̀ ní owó òlówó fi ìwà fi rọ àwọn tí wọ́n lówó tí wọ́n ń ṣe é wọ́n tún níwà wọ́n ń ṣe pẹ̀lú wà ìwọ́tọ̀ wà á ní òòtún níwà á òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám ní nínú tí máa mú kí iṣẹ́ èèyàn kọ́ tẹ̀wọ̀n níwájú ọlọ́run ọbànjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá kéèyàn mókè ó ní ìwà dáadáa wà ń bẹ̀. débi pé ó sọ yí pé làtàkì ọ̀nà mi nàìjíríà àrùn fi ṣe àn má fojú di iṣẹ́ rẹ bó ṣe lè wù kó kéré tó kódà bí ikọ̀ pàdé ọmọ ẹ̀yà rẹ lójú ọ̀nà ó fúnjú pọ̀ ọwọ́ arẹ́rìn sí ọ ní á ah, kí ló dé àfa ẹ̀dẹ̀ fúnjú pọ̀ báyìí yóò dáa ọmọ tí gbogbo wa náà rán ni yóò dáa ṣé bàbá dẹ́dà lọ́wọ́ ní charge yóò dáa ó fún un lọ́rùn ìgbìyànjú ó tún ṣàdúrà fún ọlọ́run ó jẹ́ ó dáa lọ́lá ọ̀kan ṣoṣo rẹ̀ lọ́lá àfẹ́tà ní sójìṣẹ́ lásìlá àlọ́ alkarim tí mo bá ti lọ kírun nísìnyí èmi náà rántí rẹ̀ ọkàn rẹ̀ ọ balẹ̀ wípé yes wọ́n ti ẹ̀rẹ́ ẹni tó gbà wọ́n níyànjú báwọn sàyẹ́ ṣe máa ṣe ara wọn ṣe ọgọrọ nínú nínú amú kan wá rí kan Umar bin Abubakar Siddiq radiyallahu anhu òun ni khalifa ń gbà yín òpó ni yarúgbó yìí kò sẹ́ni kankan tí ó ràn lọ́wọ́ Umar wá jẹ̀ràn radiyallahu anhu opportunity ni irú ìyá báyìí kéèyàn ṣe kídìmọ́ fún káyìn kankan mọ́ mọ́ fẹ́rẹ̀ tó ti kásùn bá tán yóò débẹ̀ <laughs> kó tó débẹ̀ wọ́n ti tọ́jú ìyá ẹ̀ ti ṣe gbogbo ohun gbogbo ìgbà bí ṣe rí inú ọwọ́ àwọn òun pé ta ló wá lè pọn pàwájú òun níbi iṣẹ́ dáadáa báyìí ọwọ́ gbìyànjú lọ́kàn pé òun ó tiẹ̀ takú síbí ilé nì kó òun wẹ̀ ń tí bá jẹ́ ìgbà tó ṣe lórí lógun lẹ́kọ̀ọ́ ti ń bọ̀ láwọn àpá táà ní ìbátújẹ́ Abubakar Siddiq rẹ̀dí aláàánú ó ní à ìwọ náà ní ọjẹ kò sẹ́ni tí ṣe bí ìránṣẹ́ wọn náà kò sẹ́ni tí ó ṣe bí ìránṣẹ́ wọn náà ìwọ ni Siddiq Siddiq al-Akbar Siddiq al-Ani bàtó ń ṣe lára àzọ́lànkà ó ní àwọn ànábì ọlọ́run ọba ó ní wọn wà lè jẹun náà ngbọ ọsọ tanko wọn asiddiq kọsẹlẹ janna abaka siddiq ọwọ anọ gba aljanna lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba kò sẹ́ńtì ó ṣáájú rẹ̀ wà àlìjẹ́nà òbí àlàánù tó fi torí nǹkan kan. ìsàn yàtọ̀ sí gbàgbọ́ tó ní ìsàn ká ṣe dáadáa. ta ló gbọ́ yẹn láàárọ̀ olóòní ta ló ṣe kínní láàárọ̀ lóòní wọn ka òjíṣẹ́ ńlá ka gbogbo ẹ̀ ó tó bíi mẹ́rin láàárọ̀ kùtùkùtù lẹ́yìn àṣùbà ìwọ nìkan ìsàn ìṣe dáadáa sọmọlá kejì. ẹ̀sìn téèyàn bá ń ṣe tí ò múlù mọ bí ìgbà tí ń da mí sínú apẹ̀rẹ̀ ṣé yóò romi bù yóò romi mu kò lè romi mu torí pé kíni látara àìṣedéédé àìṣedáadáa àìlẹ́kọ̀ọ́ ó bá ń tó pọ̀ jẹ́ ó dẹ̀ máa ròyìn pé lórí òdodo ọba dẹ́dà tó pàṣẹ mímọ́ pàṣẹ òdodo kí ló sọ. So bil hikma wal ma'izati al hasana ta ló burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn làánú ti láàánú ó dín dín ànábì ọlọ́run ọba méjì lọ́ba adẹ́dà rán sí sallallahu ala nabina wa alayhima kí lọ́ba adẹ́dà kọ́kọ́ kí wọ́n lọ nígbà tí wọ́n lọ ó ní wa qula lahu qawlan layyina la'allahu yatadhakkar aw yakhsha tẹ́ ẹ bá dé ọ̀dọ̀ rẹ o ẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹ pè fún o. látara ọ̀rọ̀ pẹ̀lẹ́ pùtùrù pẹ̀lú hujjaj mọ́ṣẹ̀fẹ́nu ló fi jẹ́ pé n tó ṣòro ṣe jù láyé dáhùn àwọn àánú rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú fẹ́nu kò gbọ́dọ̀ pé torí pé ṣe arí mi tàbí ṣe agbọ́ mi rárá torí wípé ọ̀sẹ́kẹ́ni tó ń pèpè sí kó nù ní kí ọlọ́run ọba ọ jẹ́ ọ ń kẹ́ ṣe tàánú tàánú ni ni Imam Ahmed ní tó ọba ti sọ lákọ̀ọ́kọ́ tí ọba ti gbà tó ti di pọ́fẹ́ máa ṣàyà kókó nàjí pẹ̀lú rẹ̀ yẹra fún torí èkejì tó bá ní kó o sọ ọ̀fẹ́ máa ṣe ń ti sọ̀rọ̀ ara rẹ ni ọ̀fẹ́ máa dìfẹ́ǹdì ara rẹ ni kèé sọ́kọ́ ọba ló ń dìfẹ́ǹdì mà subhanallah wọ́n ta ni ìyá rẹ̀ ṣe. èmi jẹ́ pé ìtọ́ àníyàn ṣeun kò tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà tó ń bá ń ṣiṣẹ́ tó o bá ṣe tán ó tún máa bẹ̀rẹ̀ ọba pé à ibi tí mo bá ṣe kù o foríjì mi o ọ pàtàkì. àlìyíná bá yìí Allah subhanahu kí ni wàá máa mú lọ́rùn ló fi jẹ́ pé nínú ogun tọ́ba adẹ́dà fi kẹ́ ọmọ yìí jù ó ní kíni zikrullah kò sí condition tó wà tí ò ní zikiri kan ó lé ní ọdẹ ní ọfẹ wọ tọlẹ ọjáde ọfẹ wọṣọ ọfẹ bọṣọ ọfẹ ṣe gbogbo ẹ gbogbo rẹ̀ kí lọba adẹ́dà wá sọ látẹnu òṣìṣẹ́ rẹ̀ sọlá rẹ̀ sọlá ẹni tó bá ṣe lé tó ṣe lé ọlọ́run ó foríjì tó bá jẹun tán tó ń ṣe alihamudulilayi ọlọ́run ó foríjì tọba jáde inú ilé àgbẹ̀ tó ṣe kú fúránàkà ọlọ́run forí jàn gbogbo ẹ̀ bámbámbámbámbám gbogbo ẹ̀ kò sí kan tó wá ṣe ń bẹ̀ tí ò so mọ́tò yìí kò sí kan tó ṣe ń bẹ̀ tí ò so má foríjì kí ni túmọ̀ àforíjì yóò fọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́ kí ni túmọ̀ fífọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́ yóò bọ̀ pọ́líṣì ẹ̀mí rẹ kára rẹ ó lè yá sí ìṣe dáadáa àlè ìkúrẹ́ẹ̀tì. ilallah Allah subhanahu wa ta'ala kò fi dára dé tọ́lọ́run ọba nìkan tiẹ̀ torí tọ́ ọba ti bọ́ sínú ọgbà kẹrẹ̀ ntí ó ti jáde rọrùn nígbà ti rélè tó ṣe tó rélè tó ṣe tó tún ayé pé ntó tí ó pọ̀ ju ti ṣe sọ́wọ́ pé ọmọ gbìyànjú sí ni ọmọ tààrà bọ́ ni ọmọ tààrà bọ́ ni. ọ̀kẹ́ nínú nípìlẹ̀ ó wá fẹ́ mùsùlùmí mùsùlùmí ó wá ṣiṣẹ́ lé lórí ó wá gba islam bọ̀ níbi tí wọn ò ti ní islam ni ó ti wá nílẹ̀ ibo àwọn òbí rẹ̀ kò wọn lára mu wọn ló lè ṣe ẹ̀sìn haúsá wọn wá ní kí ọkọ rẹ̀ mú wá kí àwọn kẹtó di pé wọn lọ àgbẹ̀yẹ́ tó ti sún síwájú ó tún bójú ọkọ ń tiẹ̀ ń ṣe wáàsí pé ká ṣe pẹ̀lú hikma káàbà lọ sọ́dọ̀ wọn ká síjú sẹ́rẹ̀ mà tágbọ̀yé bá ti dé kìí ṣe fún ní kìí ṣe gbé sí rìsáàbù gan dépò pé ó gbé sí rìvásì. wọ́n sọ yìí pé ó ń tì wọ́n láti ṣe ṣíríkù àkọ́ ni ṣíríkù kẹ́ ó ní ẹ ọ̀fẹ́ kí n kí n kẹ̀rẹ̀ nídìí òfin ọlọ́run ọba torí tiwọn. ọkọ ni yàṣẹ ṣé mo gbọ́ ntọ́ ọmọbìnrin yìí sọ mo filẹ̀ pẹ̀lú ìmọ̀ni rẹ̀ tó bá jẹ́ pé ó ṣe pẹ̀lú ikhlas ọlọ́run ó ọlọ́run ó tìlẹ́yìn wọ́n bá gbà bẹ́ẹ̀ lọ. màmá lọ́kọ́kọ́ rí màmá tutọ́ sókè òfojú gbà ọlọ́fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ haúsá adìẹ lọ́wọ́ torí pé ó ti fọ́kọ ó tún wá dé ó wá sọ́dọ̀ wa ó wá di òjùjú kàlàbà nǹkan kan wọ́n ṣáà ṣáà káàrù rẹ̀ ọba àlù wọn dẹ̀ ní bàbá ọba lọ́wọ́ ni oníkìyà mùsùlùmí kí gbogbo wọn jókòó ó ní sọmọ yìí pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe èèyàn máa ń wá lọ síwájú lórí rẹ̀ ni ó tún ti tẹ̀síwájú nù tọ́ ọlọ́run ó fi rọ̀ ẹ́ lọ́rùn o nítọ́pa náà gbogbo ọ̀rọ̀ kílẹ̀ kọ́ rẹ̀ máa tún ìkíláàsì rẹ ṣe ń gbogbo gbà ṣe ń tọ́tọ́ máa bẹ lọ́hùn ọba kọ́ má fi ṣàdánwò fún ọ àdánwò burúkú fún ọ kó dẹ̀ tì ọ lẹ́yìn lórí rẹ̀ ọ̀nà tí ó gbà tì ọ lọ́yìn òun ló yẹ nàbí ilà ọba àgbàgbọ́ sallallahu ala nabiyina alayhi ìgbà wọn sínú náà sọ́mọ̀ pé bí ṣe rí là nítorí nǹkan mọ̀ ní wípé kó òun juwọ́jú sẹ̀ fún ọba adẹ́dà kí ló sọ. ó ṣe tọkàntọkàn ó sọ lẹ́nu oní hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil ẹnìkan yẹn sọ tọkàntọkàn tí pẹ̀lú ikhlas ááyà tó tẹ̀lé kọ́ mọ̀ ṣẹlẹ̀ lórí kí ló tẹ̀lé onífọ̀nkọ́lẹ̀bù. بنعمة من الله وفضل لم ينسسهم سوء واتبعوا رضوان الله والله ذو الفضل العظيم àfitọ́ ọba sọ pẹ̀lú ìkíláàsì lóko làwọn afáà máa fi ń sọ yìí pé tí ẹ̀rù nǹkan bá ń bà ọ́ ṣàṣùfúnà lọ́wọ́ ní màlúkì tó ń bá ń wá oore máa ṣàṣùfúnà lọ́wọ́ ní màlúkì ṣàṣùfúnà lọ́wọ́ ní màlúkì hasbunallahu wa ni'mal wakil gbogbo condition tó bá wà hasbunallahu wa ni'mal wakil naam bila adad bila adad ó pataki. kẹsìlẹ́tì zikir ìyí máa mú kí nǹkan rọrùn gbogbo eléyìí wọ́n fẹ́ ká fi dira wa lámúrèélẹ̀ kí ramadan ó tó dé. ó ní ó fi wúlò fún wa níta bá ń kà ó fi wúlò fún wa ní ó fi jẹ́ pé tó o bá gbọ́ gbọ́kúgbọ́ torí oríṣiríṣi gbọ́kúgbọ́ àwọn èèyàn báwọn kan ṣe ń múra pé kí gbogbo ẹ̀ ó ṣe é gbà dáadáa làwọn náà kan náà múra láti wá láti wá falẹ̀ ya láti wá balẹ̀ jẹ́ ó lè dáhùn ó lè mọ̀ ọlọ́run ó ti ní gauge ó ti ní standard ó ti ní tó expect á eléyè ìsàrẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀. eléyìí pàtàkì ẹ̀sán ìkóraró ìwọ náà mi yọjú síbi yọjú sọ̀hún gbogbo ẹ̀ kóraró ṣiṣẹ́ àṣepamọ́ fórí ara rẹ̀. What time? má jẹ́ kí hizbu kuraani rẹ̀ ó já létí àwọn àtikáàrù sọba àti mẹsà má jẹ́ kó já létí má wá ní tó fi kún ọmọ àyà bẹ̀rẹ̀ pé à ah, kí wọn wọ́n tó fi kún ọ̀rọ̀ ìpele ètùtù ìbùjú mọ́ ní kó gùn jù. pàtó ni amsayna wa amsa alimulki lillahi rabbil alamin. فيكم الحمد لله عدد ما خلق الحمد لله من ما خلق الحمد لله عدد ما في السماوات والأرض الحمد لله عدد ما ما أعصى كتابه والحمد لله على ما أعصى كتابه والحمد لله عدد كل شيء والحمد لله من كل شيء سبحان الله أنا بعت الله أكبر بعت هو شيء بعد ذلك أمسينا على فكرة الإسلام وعلى كلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وآله وصحبه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين في قوم اللهم يا ولي الإسلام وآله مسكني أو ثبتني على الإسلام حتى ألقاك وأنا عليه اللهم فزني بالإسلام قائما وأفزني بالإسلام قائدا وأفزني بالإسلام راقدا ولا تشمت بأعدان عدوا حاسدا اللهم إني أسألك من كل خير خزائنه بيدك وأعوذ بك من كل شر خزائنه بيدك اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك ويا مصرف القلوب صرف قلبي إلى طاعتك اللهم آتي نفسي تقوى وزكيها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها gbogbo eléyìí máa fi kún torí pé kí ni gbogbo ètò òǹkọ́kọ́ ń ṣe lákọ̀ọ́kọ́ kọ́kọ́rọ́ ni òun fi ń sílẹ̀ ni ọ̀yà sọ̀yọ́kù náà délẹ̀ torí opportunity ni fún ọ hisnan hasin fortified fortress fún ẹ òun lọ opportunity láti bọ́ bá adẹ́dà sọ̀rọ̀ máa jẹnu wújẹ́wújẹ́ pàápàá jùlọ nígbà táwọn èèyàn bá wà nínú agbo tí wọ́n ń rojọ́ tí wọ́n ń wíregbè tí wọ́n ń ṣe kínní wọ́n adákẹ́ jẹ́jẹ́ máa fa ntọ́ máa fà máa wí ntọ́ máa wí torí pé kínní kí ló jíṣẹ́ náà sàásùlám sọ. ó ní ìbáàdà tá a bá ṣe nígbà táwọn èèyàn bá wà nínú wọn ò bìkítà wọn ò ṣèkàn yẹn ó máa ń ìgbà téèyàn wà nínú ráhàlọ wọn mọ ọdà tiẹ̀ yàtọ̀ níbẹ̀ kí tiẹ̀ lè bá a yàtọ̀ níwájú ọba adẹ́dà alama ini asaluka ilman nafi'a wa asaluka yaqina sadiqan wa nasaluka dina qayma wa nasaluka imanan da'iman nasaluka يقينا صادقا ونسأل قديما قيما ونسألك عافية من كل بلية أسألك تمام العافية دوام العافية شكر على العافية غنى عن الناس اللهم أحسن عاقبتي في الأمور كلها وأجرني من خزي دنيا وعذاب الآخرة بقهم اللهم يا لطيف أسألك لطفا فيما جرت به المقارب وبن يا من الجميلة وستر القبيحة ولم يأخذ بالجريرة ولم يأتك السفرة ويا عظيم العفو ويا حسن تجاوزي ويا سامع كل نجوى ويا منتهى كل شقوى ويا كريم الصف ويا عظيم المن ويا مقيل الأفراد ويا مبتدئ بالنعم قبل استحقاقها أسألك ألا تشوي خلقتي ببلاء الدنيا ولا بعذاب النار. اعلنوا mustadrak hakim gbogbo eléyìí amaka amafikun kéèfé yìí pé sọ̀bà yìí sẹ́mi ẹ̀dá eléyìí ní sọ̀bà ni gbàgbọ́gbọ́gbọ́ láà opportunity nìyẹn fún ọ láti ṣe kí ni láti súnmọ́ bá a lẹ́dà gbogbo dùn ń ṣe ó lè opportunity láti máa fi kún opportunity. àǹbẹ̀ ọba rẹ̀ dà kó ṣe ṣàbàn ní rọrùn fún wa ní rọrùn tí fi jẹ́ àgàsọ̀ fún wa wọnú Ramadan kọ́ wa jẹ́ kí a rí Ramadan náà gbà ní gbígbà tí ó fi jẹ́ sábàbí oríire fún wa láyé àti gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alikiam àníkàfẹ́lẹ́ ìpè àkíyèsí wa sí pàtàkì oṣù tá a wà nù rẹ̀ oṣù ni tọ́jẹ́ pé mímọ gbààwẹ̀ ń bẹ̀ pípọ̀ ọ̀dà gan òjúṣe náà sàásìlà máa ń gbààwẹ̀ tó pọ̀ nínú oṣù ẹ̀gbà wa gan wá wípé yín máa so pọ̀ mọ́ Ramadan àwọn àfáà tún fi wípé yín máa gba ètò yín máa gba pípọ̀ ni ọ wá ó ní pàápàá jùlọ ìdajì òru Oru ìdajì oṣù yìí ọba adẹ́dà ó máa ń yọ ọ́ sẹ́dà ní bó ṣe bá tóbi ọlá rẹ̀ mu yóò ṣe àforíjì àti ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo ẹrú tí ò ṣe ṣíríkù àti tí ò ṣe bídẹ́à kílẹ̀ kọ́tà tó kọ́ ń dẹ̀yìn àmójútó tẹ̀hídìí wá dáadáa a mójútó pé gbogbo ohun tá à ń bá ń ṣe kó tẹ̀lé sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sheikh islam ibn taymiya ó ní ó yé ọ kò yé ọ tí a máa bá ti lójíṣẹ́ ńlá àṣọlá ń ṣe fi jọ́ ó ní kò dìgbà tó bá yé ọ torí pé ọpọlọ rẹ lè má gbé tí ó ṣẹlẹ̀ masala bí àpèjúwe rẹ tí ajá bá tẹnu bọ nǹkan èmèrò ni wọ́n ní káfọ̀ ẹ̀mẹ́je tàwọn ìpìlẹ̀ kíní ká sì fọ́ káwọn sọ yìí pé à torí pé kò sí dìtájẹ́ǹtì ń gbà yẹn ni dìtájẹ́ǹtì ní sin tá a bá ti tá a bá ti bu dìtájẹ́ǹtì sí ọwọ́ kan ni gbogbo ohun tí wọ́n ń páyà yẹn ò ní sí mbẹ̀ mọ́ tà àti ìlú nùsùs nù àfẹ́ máa tẹ tẹ́kìsì mọ́lẹ̀ bí ká sọ pé tá a bá ti wọ ẹṣẹ́ o ti mú jánábà kú o ṣó mu kó dókítà náà so gbogbo orun kaba wọn tààbùdì lélẹ̀ ìṣesẹ eléyìí ìjọsìn ni kì í ṣe àádà nítorí pé tá a bá ṣe á ṣe kí ni àádà láàdá ń bẹ̀ ni tó láàbí ju òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sọ̀lá gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú oṣù yìí nínú kí Ramadan tó dé a fi kọ́ra ìnáwó nára nínú ìnára òní bíbẹ hospital wò àwọn aláìsàn nínú ìnára òní kábẹ́tẹ́ wò kárẹ̀ tún ṣe kì í ṣe alemani opportunity pé ah báwo ni o a lè rí bẹ́ẹ̀ lọ ká náwó sí wọn àwọn ọmọ yàrá ní agége wọn ní tọ ṣẹgbẹ́ tìmùtì ọmọ tí àárín tó wọn ń gbọ́ púpọ̀ wọn ń gbọ́ púpọ̀ ṣé àwọn tí wọn ń mójú tó tẹ ṣé òkúta ni wọn jẹ ni àbí wo mo ní a ó ti yé mi lọ́ni ṣé ti yé ẹ mo lọ sí yé mi bàbá náwó àkáǹtì sí mi ẹni tọ tó bá lọ ti yé ọ àkáǹtì nàmbà ni kèé ikú òkú nìkan nìkan ẹ máa gbé wá o àwọn alààyè tí wọ́n ń mójútó bi tó kù ó sùn àwọn náà wọ́n jẹun kán tó kú bọ́ni ó yé mi aṣègbìyànjú rẹ̀ kálọ̀ kálọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ ntọ́lágbà kì í ṣe ń bẹ ẹyin nìkan gbogbo bíi tẹ́ ká sí wọn ntọ́lá ntọ́dá náà ni. àwọn kan ni wọ́n ti ṣáájú wa lọ ọba adẹ́dà kó àforíjì wọn kọ́ bá fọ́n kẹ́ wọn ìgbà tí tiwa náà bá yá kọ́lọ́hún ọba mọ́ fi dùn wá kárí àwọn ẹni tí ó mọ̀ ṣe dáadáa lẹ́yìn wa tí dáadáa rẹ̀ ó mọ̀ bá wa kọ́ wa lọ́rẹ̀ mi wa lórí dáadáa gbogbo eléyìí á gbìyànjú rẹ̀ àwọn opó tọ́jẹ́ wípé bread winner kò sí mọ́ á gbìyànjú lórí àwọn náà. bẹ́ẹ̀ náà ni àwọn kọ̀ọ̀kan tá a ní a máa tì wọ́n àwọn tí wọ́n jẹ gbèsè bámbámbámbámbám lọ látara bẹ́ẹ̀ ọba adẹ́dà yóò máa fi gbogbo ẹ̀rọ yàn lọ́rùn láti fi jẹ́ pé kíni kárí mú ju bá a ṣe lérò lọ. àfisọ́dọ̀kọ́ tọ́jú fẹ́ ọ̀rọ̀ dàmú wọ̀ sàrà. ṣíṣe yìí máa yẹ ìbínú ọba adẹ́dà kúrò lórí èèyàn kọba adẹ́dà kó bínú sí ẹnì kọ̀ọ̀kan wa kó yọ́nú sí wa kó jẹ́ kí Ramadan náà kó ṣèṣe ju wa kó dẹ̀ jẹ́ ká ṣe pípọ̀ láyé inshallah alikiri bí àwọn elétò bá ṣe là halkọ continue nínú Ramadan ala. àwọn amọ̀bọ̀yà tafsiru tẹ̀lé nírọ̀lẹ́ àwòyìn so that torí oríṣiríṣi ìgbọ́kúgbọ́ ni ó ṣẹlẹ̀ láti wá àjọ tá a fi jọ àwọn ìgbọ́kúgbọ́ yìí tí ò fi ní mú àkóbá bá mùsùlùmí kí ọba adẹ́dà kọ́ba tún àwọn ọmọ ara náà ṣe kọ́ba dáwọ́ mọ́ ẹ padà sí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ bó ṣe fi rójìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá táwọn sàábédẹ̀ tán lórí bẹ́ẹ̀ kọ́yà wáyà bídà kọ́ba paná adẹ́bọ̀rẹ́ bídà ṣètánì kọ́ba rẹ̀ ńlẹ̀ àgbọ́yé súnà tá a fi tú ọ̀rọ̀ ọba adẹ́dà tí fi gúnrégé tá a fi ṣìnà ọba àlìjẹ́nà kọ́ba adẹ́dà kó fi táwa lọ́rẹ̀ kó fẹsẹ̀ wá rinlẹ̀ lórí rẹ̀ kọ́mọ̀jà ayẹsẹ̀ lórí rẹ̀ kó jẹ́ àtàrí pẹ̀lú rẹ̀ náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والصلاه والسلام على من لا نبي بعد محمد صلى الله عليه واله وصحبه وسلم آه كتبي آه mariam ní àwọn announcement tí ó sì rẹpẹtẹ àbí abu ababu aisha alufẹ ṣe lẹni abu abu mariam yóò ṣe àwọn announcement àwọn ibi tá a bá ti ní àwọn bàtà tí ń ti ń ta wá lẹ́sẹ̀ kọ̀ọ̀kan tó dẹ̀ nídìí wípé ká náwó síta. ẹ ah. wọ́n eh, ti wà lọ́wọ́ mo promise five thousand inshallah. mo promise five thousand. mo promise five thousand generally. generally. ó eh, dà sí ọ wọn ah, tó tó la máa sọ. Ah. alhamdulilah alahumma salli ala muhammed wa sallam. wọn náà transfer <laughs> sí mẹkáníkì. adúgbò fún ọlọ́run kọlọ mọṣàlá san bàbá ní ẹsàn rẹ kọlọ ń jẹ kí agbọyé ju bí wọn ṣe sọ lọ kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní ẹ rí i pé ó ti ṣe díẹ̀ tí mo ti tí mo ti béèrè béèrè lọ́wọ́ wa as usual pé èmi máa ń ní béèrè tí máa ń béèrè gbogbo alẹ́dẹ̀ máa ń ní ìdáhùn yẹn lápò ìbéèrè mi àtàpò ló ti máa ń wá èsì ẹ̀ kò ń ṣe tí a fẹnu dáhùn now so láì ní gbàsìkò púpọ̀ àti pilot àwọn rìkọ́ọ̀sì àwọn èèyàn lóríṣiríṣi èyí tó wá tírígà pé a gbọ́dọ̀ attend sí ní kíákíá náà ni ẹrú ọlọ́run bá kan tí nǹkan le fún so torí pé fẹ́ ṣe ọkùnrin so ó wá wò pé òkè yìí kóun tiẹ̀ máa wá nǹkan ṣe àwọn yẹn wá introduce pé kó lọ ra fridge torí àdúgbò tán wà iná wà dáadáa kó dẹ̀ máa ra minerals àti nǹkan oríṣiríṣi gbogbo tó ṣí ó lọ dé two hundred. wọ́n wá mú lọ àwọn èèyàn tó wá gbáǹsì ẹ̀ náà pétò wẹ́ abáwà ń lò tí kò bá ti oúnjẹ kó bá jẹ́ náà ló wà ká máa jẹ́ ọlọ́run yàwá yà nira ròyìn o so wọ́n máa lọ mú lọ fún àwọn money lender so ó ti wá yá owó yẹn nígbà tá a wá gbọ́ àwa lọ́ba. ètò ara níní kò sí ara burúkú tí fi yàn á dá ọlọ́mọ fara ni wá lọ dáwó ìpadà torí ó ṣe wá kúnyà ẹni ṣùgbọ́n àwa promise pé a bá sọ fún àwọn jama láti jẹ́ pé káràn lọ́wọ́ mo sojú wa nígbà náà tá à ń sọ fún pé tó ṣàlàó àáràn lọ́wọ́ náà báwo la ìfẹ́ yọ kó nu àjàgà yìí so àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa nìyẹn so sheikh ìzákùnlá ọ̀kẹ́ra wọ́n lẹ́yìn lẹ kọ́kọ́ sàbápọ̀ wa lórí ẹ̀ ẹ̀yin lẹ síwájú wa bàbá fún wa ní five thousand kọ́lọ́hún kó fi ọ̀pọ̀lọpọ̀ kó fi rọ́pò fún yín mo rò pé if baba can do this na be say "Uh-huh, uh-huh." ẹhẹn àbí so ẹ dákun láì ní dààmú màá sí fìlà mi ìmọ̀ wá káàkiri ẹni tí ò bá mú owó dání torí ẹ̀ cashless system là ń lò ń sìn so ó lè wáyà ẹ̀ bó ṣe máa wáyà ẹ̀ nísinsìnyí náà á fún ní nọ́mbà ọlọ́run ò ní pín wá nípa ara ò ní ní wá ọ̀nà ò dímọ́ wa ọ̀rọ̀ wo lójútùú àní dààmú bó ṣe ń ṣàdúrà ẹnìkan máa dá mi lóhùn dọ́kí. ó yá wọ́n ní mọ́sí fìlà wọ́n lẹ́ẹ̀fẹ́ ṣé kí n sí bó tiẹ̀ ti sí ìjọba kún un lọ́kọ̀ọ́ra máa gba tiẹ̀ kẹ́mi náà máa gba tèmi kó lè yá bọ̀kí ṣé kí n sí i ah, ẹ jẹ́ n sí i tó ẹ dákun torí ọlọ́run owó tí mo sọ ẹ kò ń ṣe owó inú fìlà àwọn owó kan ní tó lè yá ni o tó ta amẹ́ríkà dá ti fìlà jọ pépà òkà pọ̀ síbí ni ẹ ẹ mo sọ pé cashless la wà dèlọ́kùnmọ́lọ́kẹ́ra nọ́mbà tá a lè fi owó ṣe ẹ dákun ẹni tó bá ní intention ọlọ́run gbà lọ́lọ́kùn lọ́kọ̀ọ̀rà ẹni pé fìlà ni mo sì yìí gbogbo ojú mi dẹ̀ wà ní ara fìlà yẹn hmm? wọ́n ti bẹ́dà wọ́n sì wọ́n bá mo wúlò ní wọ́n sì lọ́lọ́kùn lọ́kọ̀ọ̀rà ok abu nọ́mbà yìí dà ẹ bá ń fún un ọkùnrin mi ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ dákun fìlà yẹn ó mọ́ o gbogbo ó dẹ̀ fi síbẹ̀ yẹn o ká o jazakumullah khairan nọ́mbà. so jazakumullah khairan ẹ̀hẹ́ ta ló béèrè náà kí n pè sí kí ni gbogbo sọ́rẹ́ ó burú o jẹ́dá fún mi lọ kẹrà. ẹ̀ẹ́ jẹ́dá fún mi lọ kẹrà ọlọ́run kò wọ́n náà wà lọ́wọ́. ti kí ni òǹdíwọ̀n gígùn jilbab tí islam là kalẹ̀ fóbìnrin ṣé pé kó dé alfis kó dé bí òkè kókósẹ̀ ni àbí kó kọjá kókósẹ̀ kó bu kókósẹ̀ mọ́lẹ̀ délẹ̀. ìgbà tí òjíṣẹ́ náà sallallahu alaihi tó sọ pé gbogbo tó bá ti kọjá kókósẹ̀ fún ọkùnrin iná ni. gbogbo aṣọ ọkùnrin tó bá wọ̀ tó bá ti kọjá kókósẹ̀ iná ni ìyókù wọ̀ tó túmọ̀ sí pé ẹnìyẹn gan kí ni ó ṣẹlẹ̀ sí i yọ wọ̀ náà níbi tí kí aṣọ kọjá kókósẹ̀ tó tó tó tó burú dé. òjíṣẹ́ nasala alọ́sálàm sọ pé èèyàn mẹ́ta ọba adẹ́dá ò ní bá wọn sọ̀rọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ìyẹn ni pé yóò bínú wọn kò tiẹ̀ ní wo sáìdì wọn ìyẹn ni pé wọn ò ní Ọwa ọwọ́ àtúnfikún ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́ lérò ó ṣẹlẹ̀ sí wọn bó ṣe ń rìpíìtì ẹ̀. ni sàábé tó wà lẹ́gbẹ̀rẹ̀ sọ pé áá ah, ah. àwọn eléyìí mọ̀ ti já kàn mọ̀ náà dáadáa o wọ́n mọ̀ ti pàdánù o àwọn wo ni ya Rasulullah àwọn tó kọ́kọ́ dákọ ó ní almusbilu izaro ẹni tá sọ rẹ̀ tó kọjá kókósẹ̀ lọ́kùnrin láti àwọn obìnrin wá béèrè pé táwọn ń kọ́. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àròsọ̀là wọn sọ pé kí wọ́n fi ọwọ́ báyìí span kí wọ́n fi kún láti kókósẹ̀ ìyá wa Umu Salama rọ̀díàlà anha ó wá sọ pé tá a bá ní ọwọ́ nìkan ni ká fi kún bẹ́ẹ̀ tí wọ́n bá gbẹ́sẹ̀ sókè o gìgísẹ̀ wọn máa hàn òjíṣẹ́ náà sàlàsílà wa sọ pé kí wọ́n fi ọwọ́ kan báyìí kùn ngbà tí wọ́n wá fi kún bẹ́ẹ̀ kí la rò pé yóò ṣẹlẹ̀ tí wọ́n bá fọwọ́ kan bẹ́ẹ̀ kún yóò máa wọlé jazakumullahu khair ọwọ́ ń wọlé bẹ́ẹ̀ wọ́n wá tún ké gbàjarè wá bá òjíṣẹ́ náà sàlàsílà pé ntẹ́ ní ká fi kún o ó ń wọlé o. àwọn dẹ̀ ń kọjá níbi ìdọ̀tí òjíṣẹ́ lásàlà àṣàlà wa béèrè lọ wọn pé tẹ́ ẹ bá kọjá níbi ìdọ̀tí yẹn ṣé ẹ kọjá níbò míì tó mọ́ ni wọ́n ló máa ń mọ́ àwọn máa ń kọjá ń bẹ̀ ó wá ní fàáfà bìdákà ibi mímọ́ yẹn ó ti tẹ́kì àbí ìdọ̀tí yẹn ìyẹn ni pé kò fún wọn ní excuse láti fi dínkù but àwọn ọmọ ya wa wọ́n lóbìnrin wọ́n wá dá ọgbọ́n kan sí i wọ́n ní nígbà tó jẹ́ pé gìgísẹ̀ ni wọn ò fẹ́ kó hàn táwọn bá bọ ṣòkòtò tó labú tí ṣòkòtò yẹn kọjá gìgísẹ̀ táwọn wá wọ jẹ̀lbáàbù lé lórí ńkọ́ àwọn afárá kò sí wọ́n wá dáhùn wípé alihukmu maali illa adman wa wujudan ìgbà tó yẹ pé gìgísẹ̀ la fẹ́ kó hàn síta ṣòkòtò tí wọ́n wọ̀ tó labú tó fi kọ́va rẹ̀ yẹn pé ìyẹn náà mú bọ̀ súnà rẹ̀ gangan ni pé kí aṣọ wọn máa wọlẹ̀ bọ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí gìgísẹ̀ ọ̀hàn tí wọ́n fi ṣòkòtò tó labú kọ́va rẹ̀ délẹ̀ ìyẹn náà mú na ọlá àdá. jazakum allah khair. fàánù ṣọlá. wọ́n wá ń béèrè bákan náà pé ṣé aṣọ obìnrin ń pé dandan ni kó jẹ́ látòkè délẹ̀ ẹ̀yọ̀kan ohun tó bá wọ́n wọ́n bàbá yẹn ó jẹ́ tó lè jẹ́ two piece bí a máa wọ́ tòkè tó máa dé bí abí orúnkún àti tó bá bí ọwọ́ bàdí tó ṣe wá wọ́ mi ti sálẹ̀. tí. n tó pàtàkì ní aṣọ obìnrin ni wípé aṣọ tí ó wọ̀ tó jẹ́ pé àlejúwe ibì kankan lára rẹ̀ pé bó ṣe rí nù kó mọ̀ funfun pinpin kó gbà yẹ̀. kò ní í ṣe tọ̀sífù ibì kan lára rẹ̀ tá a sọ pé bíi báyìí ni tí ó fi wá máa dá fìtínà lẹ̀. bákan náà wọ́n ní Islam gbà wá yànjú pé ká máa kíra ẹni ṣé ọkùnrin. ṣó lè sálámọ̀ sí obìnrin àbí ṣóbìnrin ṣó lè sálámọ̀ sí ọkùnrin. nínú mọ́ṣáláṣí òjíṣẹ́ lára àṣọlá ń kọjá lọ ọ sálámà sáwọn obìnrin sàbí àwọn náà sálámà sí ní gbangba ń bẹ̀. àwọn àfáà mú ọ̀rọ̀ wá lórí eléyìí tó bá jẹ́ gbangba ni tí ò lè jẹ́ sábàbí fìtínà kò sí ìhun tó burú ń bẹ̀ bọ̀ tó bá jẹ́ kọ̀rọ̀ tí ó jẹ́ sábàbí fìtínà ni olúkálukú ala nafsihi basira ẹ̀rí ọkàn olúkálukú ọba adẹ́dàrí gbogbo ẹ̀ ó ó ṣe tí ò ní fa fìtínà fún àwọn méjèèjì. àwọn ní lórí sálámù yàrá kan náà sà pé ọkùnrin sí ọkùnrin àti obìnrin sóbìnrin wọ́n fẹ́ pé kí a bọ̀ra wa lọ́wọ́ tá a bá sálámù gẹ́gẹ́ bí. wọ́n lè embrace ara wọn gan. now ní kí ṣé hadith kankan wà tó kọ̀ fọmọdé láti nà wọ́n sí àgbàlagbà ni àbí kí ló dé táwọn ìṣòwò wò ó pé ó gọ̀ ó pé ó ṣe ń nà wọ́n sàgbàlá pé ṣé hadith wà fún kinní yẹn ni àbí báwo. mi láì àdúró lè nà á bọ̀dé tí mo mọ̀ ni pé àgbàlagbà ni wọ́n kọ́kọ́ náwó sí ọmọdé. ọmọdé kò bá mo pé kọ́mọdé náwó sí mm. àgbàlagbà. kọ́ kọ́kọ́ sálámà sí. ọmọdé ló máa sálámà sí àgbàlagbà àgbàlagbà ni wọ́n kọ́kọ́ náwó sí bọ̀dé. màá chẹ́kì ok lọ́wọ́ fún lọ́sẹ̀ then ẹ̀kẹ́tẹ̀ sàn wọ́n ní um, ṣé òótọ́ ni pé tá a bá kíyàn bí ibi dà wá pọ̀ àbí bí ó dà wá pọ̀ bí ọ̀rẹ́ abakuntant lásán ń pé èèyàn ò gbọ́dọ̀ fọ́ ra èèyàn lórí pé èèyàn ò gbọ́dọ̀ fọ́ kàn èèyàn lórí pé ìwọ ni báwọn mi máa ní because when I saw is it true that patting or touching someone's head is not good in Islam be it my biological sibling or friend. patting ní tàánú. níta fẹ́ ni ká ṣe fún ọmọ kan torí nafsu wa wí pé tó o bá fa ọmọ òrukàn mára tó o pààtì orí ẹ̀ tó o fọ́ ra lórí ọba adẹ́dà máa ń fi ṣe sábàbí láti ṣàánú èèyàn láti kẹ́yàn orí ọmọ òrukàn ọ̀fàmára ra lórí ó fi ìjíǹkì hàn sí i látara ṣíṣe bẹ́ẹ̀ ọba adẹ́dà ó sùn àánú kalẹ̀ sọ̀rọ̀ tiẹ̀ náà súnàní tí wọ́n fẹ́ ká máa ṣe tá a bá lè gbà sílé láti mójútó tá a bá lè máa gbé one bùkátà ọ̀dẹ̀ ọ̀dà nípa rẹ̀ èyí tó kéré jù tá a lè ṣe ni wípé tá a bá rí ká fàmọ́ra ká fọwọ́ra lórí bí bàbá rẹ̀ ní ó ṣe ṣe sí i nígbà tó wà láyé something like that so kì í ṣe ń takọ àgbọ̀dọ̀ ah. fún ọmọdé àgbàlagbà sí ọmọdé náà. bọ̀ ihun tí wọ́n ń sọ bí ti má gẹ̀ẹ́sẹ̀ sani pé hmm. àwọn míì máa ń kọ pé má fọ ọkàn mi lórí pé má fọ má fọ ọkàn mi àwọn Yorùbá typically wọn ni máa ń fọ ọkàn ẹlẹ́dàá mi máa dáwọ́lé ẹlẹ́dàá mi hmm. but ṣé ìyẹn ló wọnú eléyìí ni àbí àwọn kan máa ń kórìíra pé kàn fọ ọkùnrin wọn specifically. Ah! fífi ọwọ́ kan orí àgbàlagbà hmm fún ẹni tí wọ́n jẹ́ bákan náà tàbí tí wọ́n jẹ́ mi rí násù kan tó tọ́ka sí ṣùgbọ́n mo mọ̀ pé ìṣesí àwọn èèyàn wa lábáwá ni wípé kí um, ẹni téèyàn fẹ́ràn níbi bàbá gbàlagbà láti fi àánú à ọwọ́ afọ lé lórí báyìí wọ́n máa ń ṣe ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ èèyàn náà yóò bá bí o ti ẹ̀ ká fún ipò òfin kankan pa àwọn olódìbò tí wọ́n kà fún ìgbà. so so nafsu tó wá lórí rẹ̀ mi láàdúró nínú àná. jazakumullahu bákan náà wọ́n ní àwọn celebrations wà tó máa ń ṣe àbáwọn eh, ìyàsọ́tọ̀ tó máa ń ṣe fáwọn ọjọ́ kan wọ́n ní mother's day father's day teacher's day àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn déèsì wa pọ̀ débi pé kò fẹ́ ẹsẹ̀ni tí ò ní kó sí kan bẹ̀ yóò jẹ́ children ajẹ́ worker ajẹ́ mother ajẹ́ father àti oríṣiríṣi náà ẹ father wọn náà ni mo gbọ́ sí father ẹhẹ́n ọtí ọtí ìjáàbù yẹn ládàáda ti ẹ̀nìyẹn lásán o so àwọn kí ni ẹ wá pọ̀ so now ẹni wọn béèrè pé níbi iṣẹ́ àwọn wọ́n institutionalize irú nǹkan bẹ́ẹ̀ débi pé àwọn tó jẹ́ ìyá wọ́n ṣe nǹkan kan fún wọn ní ọ́fíìsì na wọ́n lẹ́ni tó jẹ́ ọ̀gá tòun gbọ̀ngàn ọ̀tọ̀ lẹ́ni tẹ́ kó mójútó kínní yẹn ó ní sọ ẹni yẹn tó bá jẹ́ pé òun ló fẹ́ pín ó ti mọ̀ pé lẹ́yìn òní gbà so kò nífẹ̀ẹ́ kan pín dé ọ̀dọ̀ tòun so ẹni tó wá jọ̀gá gangan toró láìkẹ́ nìyẹn ló wá fẹ́ mu wá fóun láti lè fi pọ́n lé ó ní sọ bóyá fún ẹnìkejì òun ó bá nawọ́ ẹ̀ sóun náà òun hàn dá ó ní bí yẹn ṣe yẹn ṣe sọ pé à ó ṣe ó mọ nǹkan kan ó dẹ̀ jọ òun lójú òkè nìkan ó ní ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀gá òun celebrate mọ́ láti ó ní bóyá gbaná jẹ tó dàrú mọ́ bóyá sọ́dà ló ní ẹ̀hẹ́rẹ́ wọ́n àti wọ́n ṣàbẹ̀rẹ̀ ti pariwo pé kìlómínì kí ni kan ṣé wọ́n nìkan ni ó ní òun oh, má bínú má bínú ó lọ sáàbì kí ni ẹlẹ́. hasbul maslaha hasbul maslaha sí ah, circumstances báyìí mí náà kò sírí birthday ni èèyàn ńlá dẹ̀ wà ló ń ṣe birthday ọmọ àmọ́ fẹ́ràn wa sọ́dọ̀ mi mo dẹ̀ advice ẹ̀ mo ní jojúmọ́ ni birthday torí wípé tí wọ́n bá ti bí wa àǹtí ń súnmọ́ sàárè ìgbìyànjú tí ká ṣe ni wípé ká mọ̀ pé life is a mission and you either fulfill the mission or you betray it as a Muslim you cannot fulfill the mission of life àfi tó o bá mọ̀ purpose of creation. Why are we here? From where are we? Where are we going from here? Kí n láà fi jábọ̀? Ó ló ti yé òun. Mo ní bẹ́ẹ̀ni. Ó ní kí ni màá wá fi kí n tí mo sọ yẹn lẹ́yìn? Mo dẹ̀ fún un ní Nobukuran Mohsin Khan tí Sheikh Taqiyuddin tí wọ́n ṣe kíni rẹ̀ alhamdulilah ọlọ́run fi ṣe sábà bíi àti jẹ́ kí agbóyè rẹ̀ kó yanjú torí mọ̀kọ́dímọ̀ wọn ọlọ́run ọba fi ṣe sábà bíi dáadáa fáwọn yẹn ọ̀gọ̀rọ̀ àwọn mọ̀kọ́dímọ̀tì àwọn àfa yẹn ọlọ́run ọba bíi ti sífọ́tù sọ́lá mọ̀kọ́dímọ̀ sífọ́tù sọ́lá di náà wàhálà ńlá ni so bẹ́ẹ̀ náà ti ti eh, noble Quran àti oríṣiríṣi wọn báyẹn lọ so àṣà yìí. dáíyà yálà lọkùnrin àti àtàbí lóbìnrin any opportunity tá a bá rí ká má jẹ́ kó escape wa láti ṣe dáwà láti pe àkíyèsí àwọn èèyàn sódodo because tá a bá là ń tàn ti dànù pẹ̀lú harsh words kò ní mú un tá a fẹ́ kúrò kò dẹ̀ ní mú dáadáa tá a fẹ́ kò ní fi rinlẹ̀ tá a bá ṣọ́ra gan-an. yóò tún fún wa ní orúkọ tí kì í ṣe tiwa so ìgbìyànjú yẹn ni ká ṣe àdáyà náà àtọ́lẹ̀bẹ̀lẹ̀ ẹlẹ̀. ara ohun tẹ́ni wá béèrè sani pé ìjókòó wa padà pa wọn àti ọ̀gá òun yẹn pọ̀ wá bí wọn specifically pé hmm. kí ló dé tó ṣe kí n celebrate mother's day ó lóun wá sọ fún pé kó fóun lásìkò díẹ̀ ó lọ́wọ́ ní ah, àsìkò báwo kò ẹ́ bá ṣẹlẹ̀ rí òun ti bí ń pa Christmas ó sọ lẹ́sẹ̀kẹsẹ̀ òun bí ẹ ń pa eléyìí ẹsẹ̀ kẹsẹ̀ eléyìí ṣe wá nídìí àsìkò wọ́n ní kòtò bẹ́ẹ̀ ni olóhùn ṣe mọ̀rọ̀ á ti pé ẹnì yìí Fúlàní ni ìyẹ́ <laughs> ń pé ó dẹ̀ ti gbé ilẹ̀ Haúsá àwọn dẹ̀ ti jọ gbé àárín àwọn Haúsá tó ó mú àwọn ìṣesí kan máwọn èèyàn sọ òun ò fẹ́ kẹfìrí dẹ̀ ni bàbá tó bí tó wọn ò fẹ́ sọ ohun tó máa bọ́ sódì tá a ṣe. bàbá rẹ fẹ́ mùsùlùmí Fúlàní <laughs> kẹfìrí dẹ̀ ni bàbá bẹ́ẹ̀ni. nàìjíríà ti dàrú ní ẹrù o wọ́n ní òun nídà tí ṣọ́bù òun ṣe máa gbé kínní ẹ̀ kalẹ̀. bẹ́ẹ̀ni lọ́nbẹ́ gòkè kí ni ohun tó ń fẹ́ sọ pé wrong níbi celebration mọ̀tà tí wọ́n ń pọ̀ wọ́n lé ni à ń bàbàrà bí ni mọ̀tà so kí ni ohun tó ń fẹ́ sọ fẹ́ nìyẹn pé wrong níbi Mother's Day. bíi ọ̀rọ̀ àṣòkú àṣòkú náà ni. mùsùlùmí ẹ̀ ṣe jọ́ kẹta jọ́ kẹjọ ogójì ọjọ́ tàbí gbogbo àwọn wàràwàrà yẹn but jojúmọ́ là ń ṣòkò látara pé kí ni gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí gbogbo ìgbà tá a bá ti wà nínú òrun at least ọ̀kan nínú àwọn sùjúdù yẹn torí pé àsìkò tá a máa ń súnmọ́ ọba adẹ́dájú ni a bẹ̀ lọ́wọ́ ọba fáwọn òkú wa pàápàá jùlọ ìyá àti bàbá pé kọ́ba adẹ́dà kọ́ba àforíjì wọn kọ́ba adẹ́lẹ̀ fún wọn kó má bẹ̀yìn wọn jẹ́ bámbámbámbám wò gẹ́gẹ́ bí ìṣesí àwọn àfáà tí wọ́n ti kọjá lọ. Imam Ahmad bin Hanbal rahimahullah rahmatawasa ọmọ Abdullah rahimahullah ó ní àìmọye ìgbà ló ń mú máa ń tí bàbá òun tó bá lọ sí sùjádà tí ó bá ṣàdúà ìmọ̀ ń ṣàdúrà fún ìmáàmù Ṣáfi'í rahimahullah wàá béèrè pé gbogbo ìgbà lẹ́ẹ̀mọ́ tẹ́ ẹ bá ti lọ sùjádà ẹ máa ń ṣàdúrà fún ìmáàmù Ṣáfi'í lọ́wọ́ ni á Ṣáfi'í ńgbà tí ojú àwọn èèyàn dúdú tí wọn ò mọ súnà ọlọ́run ọba fi ṣe sábàbí títan ìmọ́lẹ̀ súnà ṣáàdẹ̀mọ̀ wípé mama Ahmad ga lákàb tí wọ́n fún ni pé ìmáàmù súnà torí wípé ìgbìyànjú tó ṣe lórí súnà ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹni tó mọ nǹkan ní mayì rẹ̀ ìmáàmù súnà ló ó dẹ̀ mọ bí ìmáàmù ṣáfì bó ṣe bàbàrà tó bí ìmáàmù ṣáfì náà bó ṣe máa ń ṣe sí àfa rẹ̀ ìmáàmù Malik rahimahumullah ó ní Malik àáfàá mi kò sí àáfàá mi bíi Malik mo fi Malik ṣe wújà láàrin àmì àtọ́lọ́hún banjọ́ gbẹ̀ndẹ̀ alikiam ó sì sọnù mamu shafi so látara bẹ́ẹ̀ gbogbo gbà tá a bá lọ sí sùjádà a máa ṣàdúrà fáwọn òbí wa ó lè jẹ bàbá ó lè jẹ ìyá wọn náà bá bá ń fọrún kẹ́ bàbá mi bá ń fọrún kẹ́ ìyá mi sọ àgbọ̀ náà so ìyá náà tí wọ́n wà láyé ó ní bá a ṣe máa ṣe pẹ̀lú wọn níbi àdúrà ta ni sálàfù wa lórí yẹn Abu Huraira rọbí ara àná kó tó jáde yóò lọ báyà rẹ̀ wọ́n lọ́wọ́ bá bá ń kẹ́ ya mi o bó ṣe ké mi náà nígbà kékeré màmá rẹ̀ náà dẹ̀ ṣàdúrà fún ọmọ kẹwọ́ náà bámbámbá lọ bọ́n ṣe fẹ́ ká máa rántí àwọn àyà wa nù kìí ṣèjọ́ kan ni gbogbo ìgbà ni wọ́n fẹ́ ká máa rántí wọn tàbáwọn bàbá wa yálà wọ́n wà láyé ni o tàbí wọn ò sí mọ́ bọ̀tìyà peléke sí torí wípé Islam fún ọ ní special attention kí ló jíṣẹ́ lọ́sọ̀rọ̀ Islam sọ ó ní. أمك أمك أمك ثم أباك ثم ala ترتيب يعني في اللغة أيوة yáàrẹ̀ lẹ́yìn náà yáàrẹ̀ lẹ́yìn náà yáàrẹ̀ kan bàbá torí wọn wíkà ó lè lówó lọ́wọ́ èèyàn tó wíkì ni ó lè máa wò pé ó psychological òwú ó dìgbà tí kan bá ṣẹlẹ̀ má fojú bọ́ ọba ṣe rí i wò ó ọba tó dá nǹkan rẹ̀ bó ṣe bó ṣe júwe rẹ̀ ni kò fi wò so n tá jẹ́ kí wọ́n gbọ́yé ni wípé ìgbà tí wọ́n ti gbọ́ tòkú yé tí wọ́n ti gbọ́ gbogbo ìyókù náà yìí eléyìí náà kìí ṣe tí a máa fìfẹ́ inú ṣe bọ́ba adẹ́dà ṣe fẹ́ ká ṣe nínú ẹ̀sìn là ṣe máa ń ṣe nì finally sàlórí yẹn irú ẹ̀bùn yẹn toró ní kinní yẹn ó wọ́n ó dẹ̀ ti jáde wọ́n ti issue ẹ̀ láti inú company already so ṣóun lè dá padà ní àgbóṣìṣẹ́ lò fóun àbí báwo ni kóun ṣe. ó ṣe é lò fún kéṣe haram fún náà. ok eh, ok eh. ok jazakumullah khair. المهم قد أقام أقام بالحجة أيوة قد أقام الحجة عليه ó ti ó ti mú ẹ̀rí tí nǹkan ìyẹn kí a máa ṣe ó ti mú jáde ó dẹ̀ ti ṣàlàyé fún wọn so next time wọn ò ní continue irú nǹkan báyìí at least fóun mọ́ nà. nà wọ́n ní ẹni tí ó tọrọ kúlùú ó lọ ó tọrọ kúlùú. obìnrin tí ó ní kí ọkọ tún un lẹ̀. ó ní kọ́kọ́ tún un lẹ̀. bẹ́ẹ̀. ìgbà yẹn pọ̀ ọkọ wa tún un lẹ̀ kò wá sí ju bí ìjọ síra wọn àbí kásìkọ́sẹ̀ kan síra wọn ó wá padà wá. nà ta ló padà wá mẹ́. ìyẹn ìyàwó ó tọrọ lákọ̀ọ́kọ́ ó wá padà wá. ó tọrọ ọkọ ti túlẹ̀. bẹ́ẹ̀ ni ọkọ ti túlẹ̀ ó ti wà ń lé wọn. ó ti wà ń lé wọn. nà so ó tún wá fẹ́ padà wá sí ilé ọkọ. bẹ́ẹ̀ni. wọ́n ní ṣé ìdà ni a máa sọ pé kán yanjú ni àbí kí wọ́n tún nìkáàsó ni àbọ̀hàn máa resume níbi tí wọ́n hàn gẹ̀ẹ́sì tẹ́lẹ̀. rárá ń gbà tó ti fún yẹn ó ti wà mọ̀tẹ́lẹ̀ yọ parí yídà yẹn as-sahih min aqwali al-ulama ó ní oṣù kan ní oṣù torí kúlù ó yàtọ̀ sí talaq àárín nínú àwọn àfáàwá tí wọ́n ní nǹkan kan náà ní méjèèjì àwọn tí wọ́n ní nǹkan kan náà ní méjèèjì wọ́n ní ìdá talaq ní oṣù oṣù mẹ́ta. but húlùhùn àti tọ́lá kìí ṣe kan náà ló fi jẹ́ pé kìí ṣe ọkọ ni ó ti ṣe ilé wọn ni ó ti ṣe òun ló béèrè fún afẹ́ bọ́yá inú rẹ̀ ni ìdá eh, nǹkan oṣù kan ṣoṣo náà láti mọ̀ bọ́yá ọmọ wa ń bẹ àbí òsì ń bẹ tó bá ṣe ìyàn tán ọwọ́ afẹ́ fẹ́ ọkọ padà àbí wọ́n jọ fresh. Now. kò ṣe kó àwọn padà pé ẹ. rárá wọ́n jẹ́ dúnadúrà fresh torí ni ó fi jẹ́ olùkálùkù wọn mọ ìwọ̀ tí ń bẹ fún wọn eléyìí lélẹ̀ eléyìí lélẹ̀ obìnrin mùsùlùmí ọ̀kan gbọ́dọ̀ béèrè kúlùún lásọjẹ torí obìnrin tó bá béèrè kúlùún tí ò nídìí kan pàtàkì òjíṣẹ́ náà sàásìlà ni kò ní gbóhùn àlìjáná gbogbo àwọn nǹkan yìí ni bó ṣe jẹ́ pé ọkùnrin náà kọ̀ọ̀kan máa fi tọ́lák kọ́ máa fi kọ́ máa kí ni ọba adẹ́dà pé igi misaq al-ghalid májẹ̀mú tó nípa lọ́ba adẹ́dà pé ló fi jẹ́ wípé tí ó bá ṣẹlẹ̀ kí wọ́n túká ó máa ń mi àwùjọ gan ọba adẹ́dà kò dẹ̀ fẹ́. naam maaleykum salaam. tọ́ba. ẹni bọ́ yẹn tún ká yẹn. bá yẹn tún ká yẹn. na àméjì ọ lè jọ fẹ́ràn padà láti pé. wọ́n lè fẹ́ràn padà torí kólóònù. ok bọ̀dù yóò ṣe ìdá ìdá kólóònù yẹn yóò ṣe tán tọ́ba ṣe tán. ìyẹn oṣù kan yẹn ìnà aka nǹkan oṣù kan yàrá eh, haid kan ngbà wàá ṣe tán wàá ní òun fẹ́ sí ọkọ òun padà tí wọ́n so yẹn yìgì afresh. ọ̀tún ìsàkánná tọ́lák. Eh, yẹn pé tọ́lák ni kì í ṣe kúlò tí ó ṣe nǹkan oṣù ẹ̀ mẹ́ta abẹ́ ọkọ ni ó wà àtọ̀dọ̀ ọkọ ni ìyàtọ̀ láàrin méjèèjì ni pé ìyàwó ló béèrè fún kúlóhùn pé tú mi ẹ̀tọ́ rẹ̀ ni ọlẹ́tọ̀ sí tọkọ ọba túlẹ̀ kò túlẹ̀ ṣeré àní ọ̀wà kóòtù ni ó yẹn ju ẹ̀ but eléyìí tọ́lá ọwọ́ ọkọ lọ́wà àgbọ̀yé o sí láàrin wọn máa wọ́n ti wọ́n ti bẹ̀ wọ́n ti bá wọn ṣàtúnṣe ṣàtúnṣe kò ṣeéṣe ọkọ ní mo kọ̀ ẹ́ ó lóun kọ yẹn kò gbọ́dọ̀ jáde ńlé ọkọ bẹ́ẹ̀ ọkọ náà ò dẹ̀ gbọ́dọ̀ lé síta bẹ́ẹ̀ lọ́ba adédàfin sọ pé la tukhrijuhunna min buyutihinna wala yakhrujna illa an yatina bi fahishatin mubayyinah ilé tó kọ́ ni lóòótọ́ tàbí ilé tó gbà fún ni lópin ìgbà tó yẹ pé ìyàwó rẹ ni òun ní gbé bẹ̀ ilé rẹ ni ọba adẹ́dà lọ sọ bẹ́ẹ̀ látòkùrìjù wọn ná mímbùyútì yìí nà ẹ má lé wọn jáde kúrò nínú ilé wọn òun náà dẹ̀ wá gbọ́dọ̀ sọ wípé ẹ ṣọ́tí kọ̀ mí òsínmọ́ nìyẹn náà ń kẹ́rù lọ wàlá yàrá òun náà gbọ́dọ̀ sájáde kí ni túmọ̀ ẹ̀yìn ni wípé àwọn méjèèjì gbọ́dọ̀ tẹ̀lé ṣẹ̀rẹ́ àwọn ọlọ́run ọba ilà ayé àti nàbí fàáhíṣẹ́ ti mọ̀ bẹ̀yìn náà ṣé bó ti kọ́ mi ilé yìí ó gbà wípé ó wá bẹ̀rẹ̀ sí balẹ̀ jẹ́ ó láìpẹ́ kò yẹ pé ẹni tí ò lágbọ̀ọ́yé ni kò kan ojú bíbò kò dẹ̀ kan pé ó kéwú tí àìlágbọ̀ọ́yé wá fẹ́ ṣẹlẹ̀ àbí àìfẹ́ tẹ̀ lódodo kò sí ní tí ò lè dì í. naa condition kan soso to fi lé lọ ṣe ìdà outside ni àìjẹ́ bẹ́ẹ̀ nínú ilé ọkọ náà ni ó ti ṣe jọ máa sùn jọ máa jẹun papọ tọkọ bá ti fọwọ́ kàn ó ti dá padà ni ọkọ ní chance èèyàn lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mejì sorry ọkọ lákọ̀ọ́kọ́ àtúnṣe ti Ja every yigi okùn mẹ́ta lọ́wọ́ àlà lọ́ndà rẹ̀ ó tún kọ́ lẹ́ẹ̀kejì àtúnṣe tiwa tọ́ba ti kọ́ lẹ́ẹ̀kẹta ó làwọn afáà ń sọ yìí pé ó ti wà báyìí kò lè rí fẹ́ mọ́ àyàfi tó bá ní ọkọ míì tí ìṣọkọ ara ń jí tẹ̀lé àfáà sọmọ pé ṣe dáa sọ pé àfi tí mo bá fẹ́ tẹ ọyọ alọkọ mi kí n tó rí fẹ́ padà bá ń fẹ́ kó o ṣe mu rébìlà ṣàṣàfà tọba bá ti ti circumcise ìlà méjèèjì tọ́ bá ti kanra wọn kó withdraw torí kí n lè bá a rí fẹ́ kì í ṣàárẹ̀ ń jí rárá lójúṣẹ́ lára àṣìlá fi sọ yìí pé yóò tọ́ oyin rẹ̀ wò òun náà ó gbádùn rẹ̀ táwọn méjèèjì bá tọ́ oyin ara wọn wò tí wọ́n bá wò ó wípé divorce wá ṣẹlẹ̀ láàrin wọn èyí ẹnìkejì ni ẹ o naturally pé divorce ẹ̀ yà pé okùn mẹ́ta ló wà láàrin wọn àtẹni tí yẹn náà divorce alákọ̀ọ́kọ́ yìí ó wá ṣẹlẹ̀ wọn ò rí yẹn jú àní dúró kí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó tí ọkọ àkọ́kọ́ yẹn tí ó fi lẹ́tọ̀ sí. fàáyé ìṣàlá ìṣàlá kiri ní táwọn fẹ́ tún táwọn tún tọ̀ ọ̀rọ̀ tọ́lá àfẹ́ lójú dáadáa torí wípé nǹkan mẹ́rin yẹn ẹni tó bá ṣe àìmọ̀kan lórí rẹ̀ ìyàtọ̀ òun àti ẹranko kínkínní ni marriage and divorce Katakara, hajj àtọrọ ogún ogún di igi àwọn amukun mẹ́kọ̀ọ́ aláìní aláìlẹ́sìn ni wọ́n máa pín ogún lógún di igi Allah subhanahu wa ta'ala kò fòjìṣẹ́ ńlá ní chance sallallahu alayhi wa sallam láti dá sí ọ̀rọ̀ ogún pínpín ọba adẹ́dà ló pín nǹkan rẹ̀ ẹni ó gba one over six ẹni tí ó gba half ẹni tí ó gba one over four ẹni tí ó gba one over eight ọba adẹ́dà ló pín àlàyé tó yìí ṣe náà àtúnà ń kàn ṣe ni wípé eléyìí tí ò bá sí mọ́ ẹni báyìí lọ́kàn ẹni tó báyìí lọ́kàn bá bá bá kò jù báyìí lọ. ntí ọba adẹ́dà ò wá fún ẹni tó ṣàlẹ́ṣà tó dẹ̀ dé wípé òun ló nínú ẹ̀dá tí ò fún ní chance lé lórí làwọn kan wà lọ́lọ́wọ́n bá fi fi parí rẹ̀ pé wa man yata'adda hududallah faqad zalama nafsa ẹnikẹ́ni tó bá kọjá àlà òun ọlọ́run ọba lórí bó ń ṣe kí n ó ti ṣàbòsí sórí ara rẹ̀ kọ́lọ́wọ́n bá kọ́ kọ́ àmásẹ́ ẹ̀ ó fúyẹ́ níbí bàá alhamdulilayi ló fi jẹ́ pé tírú nǹkan wà bá ṣẹlẹ̀ a máa ń sọ pé kí wọ́n gbé lọ sí ṣẹ̀dá council because wọ́n ó lò ó ní ìpínlẹ̀ ti ṣẹ̀dá tí individual wa bá wọn dá sí nínú ilé wọ́n lè sọ di kídìgbò yìí pé ìfẹ́ nu rẹ̀ ló ṣe but Ìlọrin upward àwọn government workers tí wọ́n bá jáde láyé kankan oríṣiríṣi báwọn jẹ́jẹ́ mùsùlùmí ṣẹlẹ̀ àkọ́tù lọ́mọ bá wọn pín ogún wọ́n dẹ̀ pín bó ṣe yẹ kó pín ah, most cases ní orí fiqh imaamu Malik rahimahullah rahmatulahsa naam. jazakumullah khair. wa rahmatulahum ẹ mú àlàyé wálé kọsán nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ajá tó bá ti ẹnu bọ ìgbà ìgbà n pé bí lásù ṣe ní ká ṣe làṣẹ máa ṣe ṣé ó máa ń ní àwọn times bí ẹ pé ìdí tí nǹkan yẹn fi wá la máa wò kò ní jẹ́ nọ́ọ̀sì tó wà lórí ẹ̀ gangan àpèjúwe sà wọ́n ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó bá wọnú tó bá jí ní òru tó bá ṣàwọn àfikàr àná wọ́n mú pákó ìdè ti bed á fi pákó fọ. pákó ló ń kọ́kọ́ máa ń lò ní òun ló máa ń kọ́kọ́ lò ní àbí àfikàr. ẹ àfikàr mo ní lẹ́yìn tó bá ṣàwọn àfikàr àná wọ́n tó bá mú pákó. ok <laughs> tó bá mú pákó àwọn amẹnu lé àfikàr. àwa a wá ṣe. a wá ṣe agam. Ah, kọ́mọ mẹ́nu lé. ok ok ah, ah, a wá ṣe agam now joseph lọ fẹ́rẹ̀. now ẹni tó wá wo pé àwọn bẹ́ẹ̀ kò sí pákó nítòsí. àbí ó wà mm-hmm. torí eh, ìdí kan àbí dì mí mm-hmm. toothbrush yẹn ó ti mọ́ra mm-hmm. ó wá lo toothbrush kò wá pàpà lo siwak. àwọn ni siwak ni náà so wa lé lórí ó ní ṣe bí tafsiru ìfàmù. bẹ́ẹ̀ni torí ìzálẹ́tò la wọ́sì àwùsọ̀ náà. ó ní ká ní ara pé ó ní láti lo. àwọn afa o wọn ò wọn ò jí wọn ò sọ yí pé lílo búrọ́ọ̀ṣì yẹn wọn ò sọ yí pé kò mú náà fi sọ yí pé tó bá lo búrọ́ọ̀ṣì náà pẹ̀lú uh, paste yẹn nínú àwẹ̀ hmm. lópin ìgbà tó yẹ pé kò jẹ́ kó kọjá sọ̀hún. onye náà kò sí wàhálà ń bẹ lè mú ẹ because kò túmọ̀ sí pé à ń gbá àwẹ̀ kéèyàn wá máa rà kọ́ máa rùn kéèyàn máa bàjẹ́ ẹ̀hẹ́n rárá òjíṣẹ́ náà sáà sílá wákàtí márààrún nínú Ramadan nínú Ramadan ó máa ń rin pa ó máa ń rin orin ó máa ń rin orin ó dẹ̀ ní orin dẹ̀ ní taste ẹ̀ tó bá máa ṣe bọ́ ń tà ó ní taste ó ní taste torí máa ń sọ wípé omi tá à ń fi yọnu nù gan kọ́ kó tiẹ̀ pọ̀ ọlámọ́yàn lẹ́nu òun gan ló rí sí jù torí èèyàn onímọ̀wá tí ó fi dàpọ̀ mọ́tọ́ tí ó fi kọjá sọ̀hún ẹ̀bọ̀n òjíṣẹ́ náà sọ́nà kò kọ́ the only thing ni pé mákànnì yorùbá lè fi ralẹ̀ kì í ṣe bó ṣe máa ń ṣe nígbà tí ò sínú àwẹ̀ àti istinshaq náà kìí ṣe bẹ́ẹ̀ lọ́kàn ara gbèsè mú kìí ṣe pé wọ́n wàá fà á ní fífà tó yẹ pé ó lè kọjá lọ sàn ẹ yóò ṣe níwọ̀ntúnwọ̀nsì náà. then um, okay bẹ́ẹ̀ ká fẹ́lẹ́ ṣe lásìkò ṣùgbọ́n yẹn wọ́n ní òwú. Uh, <laughs> àwọn sísá wọn lè dáa. wọ́n ní òwú sà. òwú. ń gbé sáà lè fi di irun fún ọmọbìnrin kékeré. là là àwọn ọkọ máa ń mú wá pé ẹ ṣe bí kò sá ti bàlágà àwọn oníwòkè ẹ ṣe fún lọ́sí kò sí bàlágà náà. barakallahu fi jazakallahu ni láti kékeré ni mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn pé ọmọ kékeré ni a lè lò fún ishtihadi àwọn afáàkàn bọ̀tún tó jíṣẹ́ náà sàrà sàlám sọ ní pé ó kọ̀ fún obìnrin kó so anything mọ́ irun anything náà kì í ṣe wá pé ó kọ̀ nìkan ó ṣe ìkìlọ̀ ni zajara ẹ́ wọlé o wíbìn pẹ̀lú òwú wíbìn. àwọn bíi design tí wọ́n ti bí kọ́lọ̀kọ́lọ̀ báyìí. bẹ́ẹ̀ ni wọ́n máa ń fi rọ báńkì gbà mí ẹ̀lẹ́sìn. àwọn apá kan kà mí tẹ̀ àwọn afárí kan ṣàdádà ń bẹ̀ wípé Eh, ibi ibi bára náà ni wọ́n ti ń bólé bọ̀ something like that pé gbogbo ẹ̀yẹ tẹ̀síbí ni ìdìkan ìdìnnà náà. sorry sir wọ́n can take uh, n Now, ka. naam. Um, naam wọ́n ní kan nù àwọn ọmọ ìyá wa lóbìnrin uh, tó ń gbé tòsí ń bí ní ìdìmú ó ní òun okó ni ó ń tàn náà okó ni ó ń tàn obìnrin lẹni okó náà obìnrin ni so ọmọ mẹ́rin ni ó nílẹ̀ méjì nu ó wà ní Aotipoli so ìgbà tí nǹkan nira láńlọ́ọ̀dù lé kó ń lé torí kò sí owó tó fẹ́ fi sanwó lé then àwọn ọmọ náà ó ní eh, difficulty tí wọ́n ń go through kò síṣẹ́ kò sí ájáàmù nǹkan gbogbo ṣànira so wọ́n ní ohun tí wọ́n fẹ́ kí a ṣe láti fi kún ẹnìyẹn lọ́wọ́ nsìn òun ní pé kájọ pé tá bá lè bá rí two hundred thousand naira raise gẹ́gẹ́ bá ṣe kọ́ síbí ó ní iye tóun ti rí raise fúnra ara wọn pé forty thousand ni pé so but ó ṣe kún balance bí one sixty láti pé kó tiẹ̀ lè rí ilé gbé láti lè fi bo àṣírí àtòun àti àwọn ọmọ lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ṣe máa wo pé kí ni wọ́n fẹ́ jẹ iṣẹ́ wo fẹ́ ṣe nǹkan kan kó tó di pọ́lọ́n ní kí ó rí ọkọ mi ìfẹ́ tọ́lọ́n bá fi èèyàn ṣe eh, kọ́lọ́n fi ṣèkùngẹ́ ọkọ gidi ó fi fóònù nọ́mbà zẹ̀ síbẹ̀ ó sọ ní tí òun fẹ́ ká ṣe fún òun ní pé kájọ kákùn òun lọ́wọ́ láti ẹ̀ ti lè rí bí forí pamọ́ sí kọ́lọ́n bá kó má eh, tú àṣírí wa sí ìta kọ́lọ́n bo ẹnì kọ̀ọ̀kan ní àṣírí káwo tí gbogbo tí wọ́n ti bá wa sọ nípa ìran ara ẹni lọ́wọ́ pàápàá jùlọ ìran opó lọ́wọ́ so kọ́nà kó má ti ṣàwọn sisters wa lópó báyìí kó má dẹ̀ ti gbà wọn náà lọ́wọ́ wa báyìí so àwọn tọ́lọ́ bá dẹ̀ ti rẹ̀ kàn kọ́nà jọ kó bá rọ wọn lójú so ohun tí wọ́n fẹ́ kí a bá wa dá sí nìyẹn so a lè mú sí abúbilal ẹ̀jẹ̀ wọn bínú now mi gbọ́dọ̀ okay so we come more that again okay fine wọ́n ní nkó má bàa gà wá ń pé ká against the next week so tó bá di next week tá a bá ń bọ̀ kọ́ lọ́nṣọ́ àjọṣe tó ń bọ̀ lọ ń pé gbogbo nǹkan bá ní ká gbàjọ láti lè fi ran ẹnì yìí lọ́wọ́ ká fi sẹ́mi kọ́ máa fọ̀rọ̀ tiwa náà sẹ́yìn. ẹnì kan náà ń bí ó ní. ẹni ní òun ṣe tán ní education uh, economics education lòun kà òun dẹ̀ ní nd nínú accountancy pé òun ò wá owó pé ṣẹ́ lòun wá ó ní òun ṣe account uh, economics education òun dẹ̀ ní nd òun ní degree economics education òun dẹ̀ ní nd nínú accountancy pé ṣẹ́ lòun ní pé sọ́ni tó bá mọ vacancy tó lè ṣàǹfààní fóun fóònù nọ́mbà ẹ̀ wà ń bí àlèwà àgbà fẹ́ni tó bá ní ohun tó lè ṣàǹfààní fún ẹni so oníkàjọ kárùn lọ́wọ́ láti lè rí iṣẹ́ so tí ò dín yẹn lọ. Um, ẹni ní ẹjọ́ sá pé kí ni èèyàn lè ṣe téèyàn bá lọ́mọ tó máa ń parọ́ gan ọmọ tó ní tó wá máa ń parọ́ ìrọ́pọ̀ gan fọmọ yẹn. nítorí máa ń sábà fà á ó máa ń wò pé tóun bá ṣòdodo lórí tóun ṣe yẹn mo máa nà wọn wọn kàn jọ gbọ́ pé kí wọn nà lórí òdodo àgbàládá tí wọn bá bá wí lórí òdodo àgbàládá á dẹ̀ mú iyì fún ju kó parọ́ lọ wọn á dẹ̀ fún ní àwọn example àwọn eléré tó ti kọjá lọ ẹ̀yin ó dẹ̀ tún try láti kún lọ́wọ́ lórí rẹ̀ tí òfin ní jẹ́ pé yóò wà kó sí àwọn aburú yẹn inshallah but ètò tún pàtàkì jùlọ gẹ́gẹ́ bí òbí yẹn yọ́n máa ṣàdúrà fún. Um, ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bẹ̀rẹ̀ sàn wọ́n ní ǹjẹ́ alcohol organize nǹkan kan fáwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ní time tí àwọn àgbàlagbà tí wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ fáwọn ọmọ yẹn tí òfin jẹ́ pọ́n fò lọ fò bọ̀ gorí igi nǹkan. kì í ṣe pé ṣé wọ́n lè organize kí wọ́n organize ni bá sọ ẹ̀ kí wọ́n organize no wọ́n lè tún lọ lórí ẹ̀ so that uh, bí two hours yẹn ọmọdé náà àwọn ọmọdé kéékèèké báyìí holding attention wọn dídè attention wọn mọ́lẹ̀ kì í sábà ju thirty to forty minutes lọ gbogbo ní téèyàn bá dẹ̀ kọ́ wọn kó jẹ́ tí yóò jẹ́ bí nǹkan tí yóò jẹ́ bí wọ́n máa kẹ́kọ̀ọ́ ní bí eré bí eré ó lè jẹ́ hadith òjíṣẹ́ náà sọ̀rọ̀ ó jẹ́ àwọn ó lè jẹ́ Quran ó lè jẹ́ ilmu tajwidi tí wọ́n bá ń kọ́ wọn ní àsìkò yẹn gan orin ni wọ́n sábà máa ń gbé sí ẹ̀hẹ́n pé mo rántí pé gbogbo àwọn túbútù àtúfàlì yẹn ẹ orin ni wọ́n máa ń gbé sí fún wa bí ìgbà pé yẹn ń ṣeré bákan so that eh, létà tó náà bá wà ń kà ní ọmọ pé ok n tí wọ́n sọ ń bí tó ń túmọ̀ sí ni eléyìí tí wọ́n sọ ń bí tó ń túmọ̀ sí ẹ̀ so wọ́n ń ṣègbè ìgbìyànjú lórí inshallah alkarim it might be Ramadan or or after Ramadan inshallah alkarim. Um, wọ́n ní ẹni tí ọ̀rẹ́ ẹ̀ jáde láyé. na ọ̀rẹ́ lóbìnrin àbí lọ́kùnrin. ló ọ̀n ọ̀n la. wọ́n ní so ọ̀rẹ́ ni òun ṣe bí ìbátan òpá wọn pọ̀ in any way. na ṣọmọ ọkùnrin ṣe bàbá. wọ́n ní ṣé èèyàn lè ṣe sọ́dọ̀kọ̀ járíà fẹ́ nìyẹn kó máa bá a. ẹni tó jọ̀rọ̀ èèyàn kéèyàn wá fi nǹkan kan péré ẹ̀ àbí pé kí ládàmà bá onítọ̀hún a máa chẹ́kì arájì kọlù ní ndèlèmọ̀lẹ́mà àti ẹ̀rí wọn inshàlá ètò arájì náà. ọ̀rọ̀ yẹn dé etí bọ̀ i think the recent issue tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni twitter kan tó jáde láyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so àwọn kan hadith yẹn náà làwọn méjì fi ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni àwọn kan ní rárá pé sọ́dọ̀kọ́tún járíà kó so. pé ọ ọ pé ọ tọ̀lápá rẹ̀ kò ṣe é kọ̀ọ̀kan sọ́sà rẹ̀ pẹ̀lú. ẹyin lẹ ká kíni dáadáa. lára mi ni ahmed ìdí ló sọ òun ló ṣe é kó tó lọ kó so báwo la yẹn fẹ́ ṣàlàyé. kéde ẹsẹ̀ yẹn nìkan táwọn mi gan sọ yìí àwọn ọ̀rẹ́ yẹn gan mi náà máa lè ní tí ò bá jọ rẹ̀ hàn. so àwọn bá fẹ́ lójú rẹpẹtẹ bákàbá yìí lọ́mọ wọ́n dẹ̀ mú àwọn àdìlà wọn wa kí náà wà rájì ní next week tàbí. inshallah inshallah but mami lójú láti bíi saturday. inshallah inshallah. ẹnna ẹlẹ́kejì sàn wọ́n ní obìnrin tí iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ẹ̀. tó wá jẹ́ pé ọkọ ló ìyàwó ló wá ń àwọn gbìyànjú tí àwọn ń ṣe ló wá ń gbọ́ gbogbo bùkátà yẹn. so owó tí ọkọ máa ń wá ná ó máa ń tún fẹ́ peléke ju ti ìyàwó lọ débi pé a máa fọ́n rẹ̀ nígbà fọ́n rẹ̀ láwo a máa ra ohun kan míì kíyàwó máa ya títí dìgbà tó lọ́wọ́ fi pèsè kọjá pé gbèsè mi lọ́rùn rẹ̀ ntọ́ba wù kọ́ ńná mọ yá ni o so ti yẹ ẹ irú ọkọ máa ń tí àti kọ́ọ̀bù exercise ẹ̀ àfà mọ yá yín ní nǹkan yìí ni ọlọ́run ó bà sí rí steering tí mo gbámú yìí ẹ wà gbà nǹkan yín bọ̀ báyà at least tí wọ́n máa ń jọ ń lọ tí wọ́n máa ń jọ ń lọ nínú mọ́tò tọkọ bá ní problem tó yẹ pé kò lè drive mọ́ tíyàwó dẹ̀ lè drive ta ni ó drive ìyàwó náà ni ó drive ok ṣùgbọ́n tọkọ bá ti wá wà òkè nǹkan yóò gbé starin rẹ̀ padà fún ok òun ló ń gbọ́ bùkátà nísìnyí sàdákà ló fẹ́ ṣe àbí bẹ́ẹ̀kọ́ ìyàwó ṣùgbọ́n ọkọ ọ̀fẹ́ gbọ́ yé bẹ́ẹ̀ ọ̀fẹ́ kọ̀ máa kò dó láàyè ara rẹ̀ ok màá mọ ya yín iye báyìí ni mo ya yín màá gba nǹkan mi padà o so láti fi kọ́ bọ̀ exercise. ìhun tó ti wá ṣẹlẹ̀ ń bí ní gbèsà ọ ní ìyàwó yẹn wá ń wo owó tóun ná nípa owó lé igbá àwo ó wá ń wò pé bí a kóun kọ́lé náà ó wá hand over project yẹn lé ọkọ lọ́wọ́ ó kó fọkọ lákọ̀ọ́kọ́ ọkọ sọjẹ ó dẹ̀ kan ló ṣe lẹ́ẹ̀kejì náà bẹ́ẹ̀ tí mo bá ṣe mistake ọkọ tún kó owó yẹn náà ìyẹn gan gbogbo oníṣẹ́ tí n bá ṣe mistake gbọ́dọ̀ kan ló fi fẹ́ ìyàwó míì ni so àwọn fẹ́ ṣàkọ ẹyin ọlẹ́yìn ni ìyàwó padà ń gbọ́ pé ohun tọkọ fowó ṣe nìyẹn hmm. so náà wọn ní ṣé irú ìyàwó yẹn tọkọ ti ṣe irú yẹn fún ṣó lè lọ kọ́lé lẹ́yìn ọkọ láì jẹ́ kí ọkọ mọ̀. dara yóò jẹ́ ọmọ bọ̀t kò ní gbélé lọ́wọ́ dé yóò jẹ́ ọmọ bọ̀t kò ní gbélé lọ́wọ́ ni kò ní gbé àmọ́ náà owó yẹn lé lọ́wọ́ kó mọ̀ bàa mẹ́fẹ̀ẹ́ ọ̀pọ̀ kò lè torí pé ó ṣe yánmọ̀yánmọ́ kó nǹkan wá torí ẹ̀ kó sínú. bẹ́ẹ̀ni kókó sínú ẹ hmm. ó lè kọ́lé mi but kó má gbé àmánà ẹ̀ lé ọkọ rẹ̀ lọ́wọ́. Tabek. Naam. بدون بدون بدون معرفة يعني ilmi, ilmi, زوجها هي لا يليق بمثل هذا خيانة لا أقول حرام ولكن يعني لا يليق بزوجة نعم إيه حق له أن يخبر <laughs> نعم جزاكم الله خير آه. أم أنيني ọkọ ń kọ̀ ń lẹ̀ láti ọdún méjì sẹ́yìn kò wá jẹ́ kó ń rí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ó pa àwọn pọ̀ ó ní so lẹ́yìn ìgbà yẹn. kí ni éèjì àwọn ọmọ yẹn whatever be the age. ẹ̀tọ́ rẹ̀ ni pé kọ́ra àwọn ọmọ táwọn ọmọ yẹn ò bá tí ì gbọ́n ọmọbìnrin yẹn ni ó ní custody títí tí ó fi rìmárì tó bá rìmárì gan-an tó bá jẹ́ yí pé àmójútó àwọn ọmọ ọ̀dọ́mọbìnrin ni ó ti ṣẹlẹ̀ jù ọ̀dọ́mọbìnrin yẹn ni wà. n tó ṣe wá ṣẹlẹ̀ mísà ni pé eléyìí um, ní títí tóun fi kó nàìjíríà nígbà tóun fi kúrò ọkàn yẹn ò jẹ́ kóun fojú kan ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò fóun ní access sí wọn. ó wá ní lẹ́yìn ìgbà tóun wá kúrò the only time tóun máa ń rí bí get through sáwọn ọmọ yẹn òun ni through school teacher wọn tó máa ti lọ school tó máa ti fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn á pé teacher teacher máa gbé fóònù fún àwọn ọmọ ó ṣe é ṣe péjọ kéèyàn náà without the father's knowledge ni so wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yìí brother kan wá propose òun eh, a few months ago níbi oṣù díẹ̀ sẹ́yìn òun wá padà wá Nàìjíríà láti wá remarry but gẹ́gẹ́ bí ìyá ẹ̀mí wọn ò kó ní ọ̀dọ̀ àwọn ọmọ yẹn òun ò ti ẹ̀rọ tọkọ mọ́nsìn but òun ti láì lómi tó fẹ́ fẹ́ òun òun lè ti padà wá láti wá ṣe gbèsè lórí yẹn but àwọn ọmọ yẹn kí ni tóun lè ṣe lórí wọn ṣé kóun fi wọ́n lẹ̀ fún bọ́bá ṣe fún wọn ni àbóun lè kó lọ ṣẹlẹ akọt kó lọ complain ok. Hmm. but because agbára kan máa ń wà tí ó fọ́ sí àwọn méjèèjì tẹ̀lé òfin ọlọ́run ọba tó yẹ pé tí ò bá sí mbẹ̀ eh, ìkọjá àlọ́ máa wà. ok but ó ní ní relationship tóun wá fẹ́ ní ìsà advice wo ni ẹni tóun ní. lórí nínú relationship. èyí tóun ṣe fẹ́. kí ló fa tàkọ́kọ́ tó fi kọ́ kó mójútó. tọ́à ìbọ̀wọ̀ fún ọkọ tí ọba adẹ́dà tó gbé sí àárín lọ́kọláya ìbáàdà ni àdánwò ńlá ló dẹ̀ jẹ́ bó ṣe jẹ́ pé àmánà tí ọba adẹ́dà gbé lérí ọkùnrin lórí ìyàwó rẹ̀ ìbáàdà ńlá ni òun náà ṣe jẹ́ kò gbọ́dọ̀ yẹn jẹ kò gbọ́dọ̀ bánújẹ́ kò gbọ́dọ̀ bú ní bú ìgbà. Ah, ìwọ́n ṣe wá kúrú báyìí ṣófọ́ lójú kó tó fẹ́ ni òṣìṣẹ́ náà aṣáláàmù sọ pé látàgbà máa wàá máa sọ̀rọ̀ òdì síyàwó ní sísọ wípé nígbà tó yẹ pé òun á òun downgrade ẹ̀ àì downgrade ìyàwó ẹni ìyàwó náà dẹ́ gbọ́dọ̀ fún bọ̀wọ̀ fún ọkọ kódà ìbá àmọ́ ni ìbádàn ni gbogbo àwọn ìwọ̀ tó yẹ kéèyàn fún ọkọ kó mọ̀ án kó wá máa bẹ lọ́wọ́n ọba kọ́ lọ́wọ́n ọba jẹ́ kóun ó lè pé wọ̀ kó dẹ̀ máa bá ọkọ náà bẹ lọ́wọ́n ọba pé kó bá ẹgbẹ́jà jẹ́ kó mọ̀ fóun because ọkùnrin wà tó yẹ pé kò sí tóbìnrin lè wù kó ṣe tí ọba wùwà ọbíríngì ni ọbíríngì ibi tí wọ́n ti rèé àti bóun náà ṣe jẹ́ yóò wùwà ìlẹ́kọ̀ọ́ yẹn so yọ máa bẹ lọ́wọ́ bá fún kọ́kọ́ náà yẹ máa bẹ lọ́wọ́ bá fún ìyàwó rẹ̀ and uh, kí wọ́n máa rìn jìnnà sí ìdánilẹ́kọ̀ọ́ tí yóò máa jẹ́ ìtají fún wọn tí wọn ò fi ní ṣiṣẹ́. ẹni wá fi kún sa ó ní uh, ọkọ òun ti tẹ́lẹ̀ ọkọ òun àkọ́kọ́ pé ó kó sínú àwọn uh, àwọn bídà kan ó ní then ó máa ń tún káwọn obìnrin jọ láti ṣàṣẹ látò fún wọn ó tún máa ń consult fún wọn àzàfà mi mọ̀ bí a consultation pé báwo la lọ́la báwo nìrun àbí kí bí a consultation. àbí ìtún àní wọn ṣe <laughs> yá mú ti etí àní kó sí wàhálà. <laughs> ó ní so lára àwọn tí ọkọ wọn àkọ́kọ́ tí ó máa ń tó máa ń dánwò lélẹ́yìn so mi mọ̀ bí òfin ẹ ṣe tààlẹ́ fún mi àbí gbogbo tó ń sọ ẹni wípé tí òfin ẹ̀kọ́ mọ àwọn ọmọ ń wà ní dọdọ ẹ ẹ so gbogbo eléyìí náà ni ó yẹ pé ṣẹlẹ ò yẹn jù láti gbà wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ni torí ó ní ṣẹlẹ ni ó ní force i mean power láti enforce àwọn kankan lé lórí tó bá yẹ pé àfa kan bá wọn pé tàfa yẹn ló sọ yẹn kó sọ pé òun ò gbà ń tòun so yín kankan ò dẹ̀ ní change ṣùgbọ́n tí wọ́n bá fi agbára sótọ̀ tìjọba tí wọ́n fi dẹ́rù bá definitely o. Um, wọ́n ní ìrun obìnrin sàn tó ń bá jọ fẹ́ kírun papọ̀ ní ààyè kan báwo ló ń ṣe fẹ́ tó sáfù ṣé máàmù ló máa wà wájú ni. rárá òní síwájú òní sáfù wájú náà ni ó wà òní ó kọ́kọ́ máa ṣe gbogbo ohun tí ìmáàmù ó ṣe káwọn yòókù tó ṣe gẹ́gẹ́ bí ìyá àwọn ìyá wa méjèèjì Aisha rọdíàlá àná àti Umu Salama ìgbà tí wọ́n lídìí àwọn obìnrin sàábé ní ìrùn bá ṣe ṣe nìyẹn sáfúwájú ni wọ́n dúró sí àwọn ni wọ́n kọ́kọ́ ṣe gbogbo àwọn oríkèéríkèé ìrùn yẹn kí àwọn obìnrin yòókù tó ṣe bọ̀tí sáfúwájú ni wọ́n máa wà. so dandan ni pé kó wà wájú kò lè sínú yá bí ìkejì. dandan no wájú ló máa wà sáfù wájú ni a máa wà sáfù pẹ̀lú àwọn tí wọ́n jọ wà sára ẹ̀ kò ní bọ́ síwájú bí ìmáàmù ṣe máa ń bọ́ síwájú fún tàwọn ọkùnrin. then wọ́n ní ẹlẹ́ẹ̀kejì sà pé ṣé ọmọdé ṣé ó lè kí àgbàlagbà pé ṣé dáadáa ni o àjíire bí o ṣé ó lẹ́tọ̀ọ́ ọkọ ọmọdé kí àgbàlagbà bẹ́ẹ̀. yorùbá láti bẹ àwọn yorùbá ni wọ́n béèrè ni wọ́n dáhùn question kò é ṣe big deal ní òkè lọ́hùn ń gbọ́ abrahamu sómi sọ ọmọdé ó lè di kí àgbàlagbà bẹ́ẹ̀ kí dáadáa la jí. ẹ wọ <laughs> wá gbà tí wọ́n mọ̀ tí ọmọ èké ọmọ kí àgbàlagbà bẹ́ẹ̀ bọ́ kékeré. Mm. but àgbàlagbà ni máa kí ọmọdé bẹ́ẹ̀ nílùú òkè àbí mm. wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́ Yorùbá lẹ́kọ̀ọ́. ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ yìí ni mo ti rí irú ẹ̀ ọmọdé kí a ṣe dáadáa ni àgbàlagbà bẹ́ẹ̀ kí ó wá. ó fọ́ yẹn lórí. ó fẹ́ fọ́ mi lórí báyìí lọ pé ah, ah. ó súnmọ́ àrífín ju àpọ́nlé lọ so mo wá ní kí n béèrè pé so ló bẹ́ẹ̀. Yorùbá Yorùbá ní ọ̀dà ń pẹ́ sẹ́yìn wọ́n yẹ gbọ́ ọwọ́ gbọ́dọ̀ ayé mi lọ. kọ̀bẹ́ kọ̀ mu kọ̀bẹ́ kọ̀ mu. kama kí àgbàlagbà láàárọ̀ pé sálàfí àlàjì rárá àgbàlagbà ni ó kí ọmọdé pé sálàfí àlàjì. ẹ̀kọ́ ẹ̀sán ti sáfà àwọn obìnrin yẹn náà sáré ibi tí mò ń lọ ń bẹ̀ gangan ni pé ibi tí mò ń lọ ń bẹ̀ gangan ni pé obìnrin wá sí masjid. bẹ́ẹ̀ni ó fẹ́ wá kírun jàmá. lẹ́yìn àwọn ọkùnrin. lẹ́yìn àwọn ọkùnrin. níbo ni ó ti bẹ̀rẹ̀ sáfù. bẹ́ẹ̀ ni. bí wájú náà ni ó ti bẹ̀rẹ̀ ní ó tó lọ sẹ́yìn. torí bí. mo ṣàlàyé eléyìí fún ẹnìkan. ó wá ní àdéhùn wá tó sọ pé. sáfù tó burú jù. ẹn tó túmọ̀ sí ni pé káwọn obìnrin má tètè máa wá sí masjid. ẹ̀ bìkọ́ tó o bá ní kí wọ́n bẹ̀rẹ̀ sáfù láti wájú lọ sẹ́yìn àmì látàrí ìlọsíwájú tọ́wọ́ nìkan ní plasma bí gbígbà tí wọ́n fẹ́ sè máàmù fún àwọn obìnrin. Abdullahi Gbagura, you want, you want to use my wọ́n ní ṣé mùsùlùmí ṣó lè attend the Islamic award giving ceremony tàwọn parents ẹ̀ àbáwọn in-laws ẹ̀ bí wọ́n fẹ́ fáwọn àwọn àna ẹ̀ àbáwọn òbí ẹ̀ ní oyè àbọ̀ fẹ́ fún wọn ní wọ́n fẹ́ dá wọn lọ́lá kan. hospital maslaha tó bá yẹ pé lílọ rẹ̀ ò ní yóò mú àtúnṣe kan wá tí àìlọ rẹ̀ ò dẹ̀ ní bàǹkan jẹ́. ẹ ẹ lọ́sọ̀lọ́sọ̀. ok ẹ jẹ́ bí ẹ tẹ̀lé lọ. assalamu alaikum. Ah, aleykum salaam. naam ní last week. naam. ní ibi iṣẹ́. naam. ẹnìkan sọ fún ẹnìkan sọ mi ò sí ibi iṣẹ́ lọ́fíìsì ẹnìkan wá sọ pé ó lọ ṣẹ́ owó owó yẹn pọ̀ ó ṣe bí nine hundred thousand. ọbẹ̀ ó ṣe dọ́là. ṣe dọ́là ok ok sí náírà. bàtà wa ṣẹ́ owó yẹn. naam. ó ṣẹ́ owó yẹn ó kà ó pín nine hundred thousand sí náírà ìmọ̀ yìí dọ́là ó ṣàṣe sí nine hundred thousand gbàtú máa dé ọ́fíìsì tó máa ka owó yẹn padà tó èèyàn kan ló wọn gbàtú máa dé ọ́fíìsì tó máa ka gbogbo yẹn ti ó dín ninety two thousand naira. ó dín ní ninety two two thousand naira. tó wá sọ pé à pé ọ̀hún yorùbá bá ṣe wà gbé bẹ́ẹ̀ wọn àwòsàn abẹ́ni bọ̀dì pé bíi pé alámọ̀tò ṣe pé bíi pé ànábọ̀. lọ wọ́n máa ń lo sehim náà. òun ló sọ bẹ́ẹ̀ òun ló sọ pé. náà àwọn iṣẹ́ wọ́n máa ń lo sehim àyàfi tó bá gbẹ́sì inú wọn bíi àfa munir but àwọn sẹ́wọ́sẹ́wọ́ tí wọn ò lẹ́sìn wọ́n lo sihir. so nǹkan tóun náà wá conclude ni pé àtìgbà tóun ti máa ń ṣẹ́wó owó bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ sóun rí èmi wá ní pé àgbà tí wọ́n á gbọ́. ló fi yẹ pé kó mú ẹnìkan tó wà trustworthy ní ẹni tí ó ń bá díì náà ẹ ó náà ti máa ń ṣẹ́wó bẹ́ẹ̀ bọ̀ tí yẹn ó bọ́ sí pàjáwìrì so ó láti ṣẹ́wó yẹn bó ṣe gbà ní báńkì ó sáré ṣe ó ní kọ́sọ́mà tó máa ń pè pé wá ṣe fún mi tó sì máa ṣe but ìgbà tó máa káwé yẹn ó dín ninety two thousand naira ìgbà tí mo wá gbọ́ mo wá ní pé ah tó bá dín yẹn bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó dúró déédéé tó lágbọ́yé pé kò ní ṣẹlẹ̀ sí pé. ó lè ṣẹlẹ̀ sí àdánwò ọ̀sẹ̀ tí ò lè dánwò jim nísìn ẹni tó bá dúró déédéé kò ní ní mọ̀sùn àbí bọ̀dá aláwọn sàbẹ̀ tí wọ́n ní mọ̀sùn sàbẹ̀ pé sàbẹ̀ ò dúró déédéé ni gbogbo wa <laughs> ẹ̀sìn wo la ní tí wọ́n ní so di ẹ báyìí nísìnyí nọ́ọ̀sù ni so ó dẹ̀ ṣẹlẹ̀ sí wọn so fact gbà tó ṣẹlẹ̀ sọ́kàn náà sàbí kí ló yìí ṣẹlẹ̀ àṣàlám tí wọ́n gbé déwájú ṣẹlẹ̀ àṣàlám ó ní à ẹbí Muhammad ni mò ń bá ọ sọ̀rọ̀ ń sọ fún àlìjẹ̀nu jáde ọ̀tá ọlọ́run jáde lára ẹrú ọlọ́run ó dẹ̀ jáde eh, so ó máa ń ṣẹlẹ̀ torí nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé mo sọ bẹ́ẹ̀ ni pé àpé tí mùsùlùmí bá ṣe pé tá a bá ní ṣàlùkàwò tá à ń ti wẹ̀ pé eh, nǹkan fẹ́ kọ̀ rẹ ti fẹ́ mọ̀ nìyẹn kó o ní pé àdánwò ni. ṣé wọ́n ṣe sí ìsojì ṣe lọ́tà àṣàlà oṣù mélòó oṣù kan oṣù méjì mẹ́ta mẹ́rin márùn-ún six months kò ká kò kò. kò borí òṣìṣẹ́ náà àròsọ́nà bọ̀ ó lápá ìjọba lápá ara yóò borí àwa jù wá so irú nǹkan báwọn so àwọn àdánwò yẹn ó lè ṣẹlẹ̀ síyàn èèyàn kan ní sọ ni yóò bó ṣe yẹ kó kan wá dé èyí ò túmọ̀ sí bóyá ò ní mọ́ni kò dẹ̀ túmọ̀ sí yàká yàká ọlọ́run lè gbádùn èèyàn fọ́ sick náà àbí nígbà míì ọ̀dẹ̀ gbé lọ gbé lọ gbé lọ gbé lọ gbé lọ gbé lọ gbé lọ kò ní tètè níyànjú ìgbà tó bá dẹ̀ wu ọba adẹ́rẹ́ tó bá fẹ́ gbẹ̀yànjú rẹ̀ dé yóò dẹ̀ níyànjú omi ọ̀sẹ̀ ní yọba lọ bẹ́ẹ̀ bọ́tí ni wọ́n kọ́ mọ̀ dán wa tán dídán tẹ̀yàn ni wípé kí mọ́nì wa sọnù pẹ̀lú rẹ̀ gbogbo kọ́ndíṣàn tí yàn bá wà kó má sọ ẹ̀mí rẹ̀ ẹ̀mí wo ni ìgbàgbọ́ Allah subhanahu wa ta'ala nítorí ẹ̀sìn jẹ́ lè kó dúró ní kó ní istiqama wípé gbogbo ohun tó bá wá àtọ̀tọ̀ bá adẹ́dà ló ti wá kó bá adẹ́dà kó bọ́ ń gbé sí ìrọ̀rùn. Ah. sọ kò túmọ̀ sí pé torí pé wọ́n wá ṣe sí ìrìsì pé àdánwò lè bá anybody. Ah. <laughs> Ah, ah. ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ kádàrá dúró ni eh, tó bá sọnù ńkọ́ eh, ṣé àkàrò lè sọ pé kó má sọnù àbí kíkú má dé ọ̀n pé mùsíbà tó ga jù nígbèsè ayé ẹ̀dá ó náà ní kú. <laughs> سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيت الأزواج وذريتهم وسلم báńkì Abu Mariam báńkì wa ni wọn ní kò pè wá kó tẹ̀lé Thank you.